أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدا وبتوقف والله a dá ọpẹ́ fún ọlọ́run a fi ọpẹ́ fún ọlọ́run tá a bá ń sọ pé a fi ọpẹ́ fún ọlọ́run ìtumọ̀ ọpẹ́ wa lè má yẹ ẹlòmíì ẹnu ìgbà tí Ramadan fourteen thirty eight tó bẹ̀rẹ̀ àìmọye àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá àìmọye àwọn àjálù òun ló ṣẹlẹ̀ náà ló nínú Ramadan fourteen thirty eight yìí ìjàmbá mọ́tò ńlá kan ṣẹlẹ̀ ní Lagos Ìbàdàn expressway tí ní òsì gbé tó jẹ́ pé àìmọye àwọn tó gba àwẹ̀ náà wà nú àwọn tó kú kìí ṣe pé wọn ò gba àwẹ̀ kìí ṣe pé wọn ṣẹ lọ́hùn so lónìí ní ìsìn tá a bá sọ pé àmúra idili fitil minus ten wọn sínú àwọn tí ó ṣe. lẹ́nu inú Ramadan yìí a ti rí inú àwọn àáfàá tó ti lọ kódà ìmáàmù mọ́sálásí kan ní Ìbàdàn òun náà ti jọ́ lọ ń pinnu Ramadan yìí tí mo wà wíà <clears throat> tá a bá wá wò ó ká fìyẹn lẹ̀ ọ́ ń bẹ́nu àwọn tí ò kú náà tọ́já sí wípé kò jọ pé wọ́n ń bẹ láyé kò jọ pé wọ́n ti kú tọ́já sí pé ìsẹ̀mí ayé nira fún wọn gan ẹlòmíín bẹ́ẹ̀ ń lé ìwòsàn ẹlòmíín gbà tọ́já kí wọ́n ti ná gbogbo owó tán ẹ̀sáàjì àmọ́ wá nǹkan fún lé gbogbo àwọn eléyìí náà kì í ṣe pé a dáa jù wọn lọ lọ́dọ̀ Ọlọ́run bí kò ṣe pé àsìkò tiwa ní ètò adúpẹ́ fọ́lọ́run lórí orí tó ṣe fún wa gbogbo ìgbà tá a bá wá lò láyé ọlọ́run jẹ́ ká lò pẹ̀lú ìmánì jẹ́ ká kú ní mùsùlùmí òdodo wàlá tàmútúnà ìláwà anton muslimon Quran chapter three verse one oh two ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ kú àfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí òdodo tọgbọ́ ọlọ́run gbọ́ tó gba Quran nígbọ́ tọgbọ́ orígun ìmánì gbọ́ tí ń kírun tí ń gbààwẹ̀ tọ́ba lówó lọ ti ń yọ zaka tí ọ̀sàwọn sọlọ́run tọ́ba lówó lọ ti ń lọ hajj tó nígbàgbọ́ òdodo nínú ọlọ́run àtànábì muhammad sallallahu alayhi wa sallam tọ́gbà pé ànábì òun lànábì kan ànábì kankan ò tún ní wá lẹ́yìn rẹ̀ ní ṣókí all protocols are observed tí n bá ní máa kí gbogbo àwọn tó wà ń kalẹ̀ nínú wákàtí kan ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ti lọ gbogbo àwa tí a tọ́ sí kíkí abẹ́lọ́nkọ́lọ́ òkè wa intanika fi sọ̀rọ̀ ètò ẹ̀kọ́ wọn ní Islamic education an antidote to humanity problems àṣekọjá sí pé ẹ̀kọ́ tá a kọ́ ká má yọ ẹ̀kọ́ Islam kò ń bẹ́ẹ̀ kọjá sí pé lánàá ẹ̀kọ́ wa ìlànà Islam òun lágbà kọ́ òun ló lè jẹ́ ojútùú òun ló lè jẹ́ oògùn òun lọ́nà àbáyọ sí ìṣòro tí ń ṣẹlẹ̀ sí ìran ọmọnìyàn lágbàáyé màá mú látòrí humanity problems kí n tó wá síbi islamic education kí n tó wá sọ bí islamic education bí yóò ṣe jẹ́ ọ̀nà àbáyọ bákan náà ojúṣe gbogbo àwọn tó jẹ́ stakeholders gbogbo àwọn tó yẹ kán contribute ojúṣe kálukú wa náà á sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe fún mi wọ́n ní ká sọ ojúṣe àwọn tó jẹ́ ìjọba ṣùgbọ́n àwọn tọ́jọ́jọba ọ̀pọ̀ ń bì jẹ́mọ́ sí tí mo sọ yìí àwọn ìjọba wà represented ṣùgbọ́n àwọn ọ̀pọ̀ ń bì mo lè mọ́ sọ̀rọ̀ ọ̀pọ̀ lórí eléyìí ojúṣe àwa tá a jóbi àwọn òbí pọ̀ ń bì tọ́já sí pé wọ́n mọ lọ sílé ẹ̀kọ́ ojúṣe tiwa náà á sọ àwa tá à ń dálé ìwé sílẹ̀ àwa proprietors táwa náà ń dálé ẹ̀kọ́ sílẹ̀ kí lójúṣe tiwa náà á sọ bákan náà àwa tá a jẹ́ teachers àwọn olùkọ́ náà pọ̀ ń bì kí lójúṣe wa á sọ tásìkò bá wá gbà wá a wà pera wa tembihat á pera wa sáwọn àkíyèsí kan tọ́já sípò yẹ ká sọ nínú wákàtí kan yẹn kọ́lọ́n wa lọ́wọ́ from time immemorial látijọ́ tọ́lọ́n ti dá ànábì wa ádámọ̀ aleyhi sọ́láàtù wa salam, òun nìran ọmọ ènìyàn ti wà nínú àwọn àṣòro tọ́pọ̀ ìṣòro yẹn ò sì ní tán táyé ò fi dé ìṣòro yẹn gan sì rèé ńlọlọ́run gan fi jákòó wáyé pé làkọ́díkọ̀ lákúná ìǹsánà fi kábàdì ọlọ́run gan nínú wàhálà lòun dá wa sí inú ìṣòro gan lọ́lọ́run ọba dá wa sí a rí i pé wọ́n nínú ọmọ tí wọ́n ò bí sílé ayé tí ọmọ wa rẹ́rìn èmi ò rí rí ná pé wọ́n wá bí ọmọ kan lọ́ba rẹ́rìn lọ́ba <laughs> rẹ́rìn pé inú mi dùn ilé ayé tí mo dé yìí ọmọ máa ń sunkún ni kódà ọmọ tí ọba sunkún wọn ò tún fún nílàdìí ìtí ń fa ẹkún ọmọ ó yí ọmọ tó ń sunkún ìyẹn la ṣe máa ń sọ wípé gbogbo wa nígbà tí a délé ayé yìí ẹ jẹ́ á ṣe nǹkan tá a gbogbo òwò tó bá já sí pé o kú ìwọ sunkún lọ ọ̀dọ̀ ọlọ́run àwọn èèyàn rẹ́rìn àpẹẹrẹ pọ̀ wọ̀ o kú òǹlẹ̀ ayé inú àwọn èèyàn rẹ̀ olórí burúkú rẹ̀ àṣẹ a máa kú àwọn sọ lójú rẹ̀ wọ́n máa sọ lẹ́yìn pé àtòkútùkú ṣùgbọ́n tó bá já sí pa àlòsẹ̀mí ayé wa bó ṣe yẹ tó fi já sí pé ńgbà tá a fẹ́ kú ò láyé àwa rẹ́rìn lọ bọ́ lọ́n àwọn èèyàn wa ń sunkún pé ah ẹni rẹ ṣe kí ni o ẹni rẹ lọ ẹ wo firaun alẹ́ ìlànàtúlọ ìyàwó rẹ̀ asiya farao kò rújú pọ́ lórí ibú èèyàn ni nínú àwọn tọ́lọ́run ti dá sáyé balẹ̀ ọlọ́run jẹ́ ọ̀gá ni firaun náà ìyàwó rẹ̀ tún gba síláàmù ó tún ní kí wọ́n kàpá kí wọ́n gé ẹran ẹ̀ lékiri ọwọ́ àrùn pé bí wọ́n ṣe ń fìyà jẹ ìyàwó ìyàwó rẹ́rìn inú tún bí àní àfìyà jẹ ìyàwó mi ni ó ti gbà ó ti gbà fún ànábì Musa ìtọ́jẹ́ kíyàwó ọmọ rẹ́rìn kò yé àwọn èèyàn àwọn ń fìyà jẹ ìyàwó ìyàwó wo ibi tí ó dé sí lálìjẹ́ náà ẹ rí i pé ibi tóun ń wò yẹn ti ń lọ yẹn lòun ń rí kò tiẹ̀ mọ̀ pé wọ́n ń kan òun àbí wọ́n ń fìyà kan jẹ òun ibi tí mò ń sọ̀rọ̀ ọ lọ ni wípé níjọ́ tọ́lọ́run ti dá ànábì wa Adam alẹ́ ìsọ̀láàtù wàsálàm òun nìran ọmọnìyàn ti láwọn àṣòro kan àwọn àṣòro ń wá pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tọ́já sí wípé ìran kan ń gbà látọ̀dọ̀ ìran kan ni anabi adam alẹ́ ìsọ̀láàtù wàsálàm ó bí àwọn ọmọ kódà àwọn àbejì wà nú àwọn ọmọ tó bí àwọn ọmọ rẹ̀ náà ń bímọ àwọn náà ń bímọ ńlá ṣe ń pọ̀ tá a fi dùn níyì ìyẹn ni sẹ̀ríà ṣe ń kọ́ṣàn wa nípa ọ̀rọ̀ tribalism ọ̀rọ̀ ethnicity ká máa ṣe ẹ̀yàmẹ̀yà bí èèyàn bá jẹ́ yorùbá tó bá jára ghana tó bá jẹ́ haúsá jẹ́ ìgbò èdè wa lè yàtọ̀ àwọ̀ wa lè yàtọ̀ ànábì ádámù bàbá gbogbo wa. àwọn ìṣòro tó wà ń bẹ fọmọnìyàn nítorí àsìkò tí ò sí màá sọ márùn sí méje pàápàá láwùjọ àti àsìkò táwa wáyé. ìṣòro alákọ̀ọ́kọ́ tí kò ń bẹ fún gbogbo ọmọnìyàn lágbàáyé òun ni alijahalu ignorance àìmọ̀kan gangan fún rẹ̀ ìṣòro òun làìmọ̀ kan ẹ rí i pé tẹ́ ẹ bá wò ó nígbà tọ́lọ́run ní kànábì Adam alẹ́ ìsọ̀láàtù wàsálàm kọ́ máa bọ̀ wá sílé ayé ọlọ́run bá ń jẹ́ kó yẹ wípé látọ̀dọ̀ àwọn ọlọ́run òhùdá ìmọ̀nà ọmọ wa bọ̀ guidance ọmọ wa bọ̀ ìmọ̀ ni a rí i pé tẹ́lẹ̀ kò sẹ́ni tó mọ̀ wípé iṣu téèyàn bá bẹ́ téèyàn ṣe a máa ṣe jẹ àwọn èèyàn máa wọn sún jẹ ń tútù ni ìmọ̀ kan ló débẹ̀ tá a fi mọ̀ pé tá a bá bẹ iṣu tá a bá ṣe jíjẹ ni màá dà àwọn èèyàn ọmọ tẹ́lẹ̀ wípé àṣẹ tá a bá sun iṣu téèpo ẹ̀ náà bá tún jóná a tó lè ṣe kí ni o a tó lè jẹ tinú ẹ̀ ẹ rí i pé nígbà kan nígbà táwa fi lọ sẹ́kọ̀tì tó bá ń kọ́ wa pé kí ni Yorùbá rédíò wọn ò ní ẹ̀rọ kí ni o ẹ̀rọ asọ̀rọ̀mọ̀gbèsì tírú àwọn Awólọ́wọ̀ bá wálé ayé ní ìtàn pé kí ni tán ní pé bàbá Awólọ́wọ̀ ẹ ti gbòdo rédíò kì í ṣe ẹ̀rọ ó ti ń gbèsè o tọ́jà pé wọ́n kàròyìn nìsín ẹ̀yin èèyàn máa pè wọ́n ṣe prógáàmù kan ọyẹ tó máa fó ẹ máa fóònù ẹ rí pé tẹ́ ẹ bá wò ó ẹni tó bá túmọ̀ rédíò ń jẹ́ òní sí ẹ̀rọ asọ̀rọ̀mọ̀gbèsì ọ̀pọ̀ àṣẹ àbò fẹ́ẹ̀lì ó fẹ́ẹ̀lì ní tó jẹ́ àmọ̀ pé ń gbèsè ni ìmọ̀ àìmọ̀ kan gan fún odidi ìṣòro ni láyé àrífù kí mọ́tà alim lè anáhù lámùyẹ́kún alimọ̀n sẹ́rẹ̀ tó bá jálá ìmọ̀ kan kò lè mọ iye onímọ̀ tó ròhùn òní ni ẹ rí pé tí èèbá ṣe dókítà ní ìsìn tí dókítà bá ní pé eléyìí ẹ fi ra ojú kò lè tí ì appreciate ah oògùn yẹn ṣiṣẹ́ gan o mo ti rìnrìn dáadáa báyìí tó ròhùn ọ̀mọ tó ń ṣiṣẹ́ fún ìyẹn ló fà tọ́já sí pé nínú ìṣòro tí kò ń bẹ fọ́mọnìyàn ìṣòro àìmọ̀kan gangan jẹ́ kan ń bẹ tá a gbọ́dọ̀ mọ̀ ẹlẹ́kejì nínú ìṣòro eléyìí tó ń bẹ fọ́mọnìyàn tó já sí pé ẹ̀kọ́ ìsìláàmù òun ni ó wá ojútùú sí òun ni ń tà ń pè ní kíni o òun ni ń tà ń pè ní alfahisha awil fasad òun ni corruption ìbàjẹ́ ṣé ẹ rí bàjẹ́ yìí jẹ́mi ẹ̀ mọ̀jà ṣe mistake kódà nínú ìran kan nínú ìran àbàjẹ́ òun ni ìpànìyàn tá a bá lọ ka Quran nígbà tí n tó ṣẹlẹ̀ láàrin àwọn méjì nínú àwọn ọmọ ànábì wa Adam aleyhi salatu wa salam àṣẹ tí ọba sí ìmọ̀ ẹ̀sìn ìbàjẹ́ ọmọ lọ lórílẹ̀ àwọn èèyàn ọmọ ṣèbàjẹ́ wọ́n ṣe sọ́dákọ̀ wọ́n ṣe sàárà fatukubila min ahadi ìmọ̀ wàlámúyùtà kọ́bal minal akhar habila àti kọ́bílà ọmọ méjì ni wọ́n ọlọ́run gba sàárà kan ọlọ́run ọgbà ti kan èyí tọ́lọ́run ọgbà sàárà rẹ̀ ọba pàkejì jama tẹ́ ẹ bá wò lónìí a ti pa àìmọye èèyàn ní nàìjíríà nàìjíríà yìí la wà muritala muhammad kí ló ṣẹlẹ̀ sí ṣèbí wọ́n pa ni nínú àwọn tó lánìyàn dáadáa fórílẹ̀-èdè muritala muhammad jẹ́ kan bẹ́ẹ̀ ṣèbẹ́ ẹ pa wọ́n pa wọ́n wéṣì ẹ̀ kí ló ṣẹlẹ̀ sí MKO Abíọ́lá kí ló ṣẹlẹ̀ sí ṣèbá àmọ́ Kúdí Abíọ́lá ìyàwó rẹ̀ ńkọ́ kí ló ṣẹlẹ̀ sí. ṣe bẹ́ẹ̀ tó máa mọ iye èèyàn náà tán ti pa nínú ìlú yìí yálà nínú àwọn ẹni ọlọ́run àbẹ́ntì ìṣẹ́ni ọlọ́run kódà kéèyàn ó pa ẹni tí èsẹ ni ọlọ́run kéèyàn ọmọ tàjẹ́ aláìsẹ̀ ẹlẹ̀ ìmọ̀ fàbínú ọlọ́run ni. tẹ́ ẹ Muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tó bá ń gbogbo ẹni tó bá pa èèyàn ọmọ ànábì ádámà tí í ṣe kọ́bílà tọkọ pààyàn yóò máa gba ẹ̀sẹ̀ yóò máa gba commission bú lórí ẹ̀ gbogbo àwọn tí ń kówó nàìjíríà jẹ wọn è gbọ́rú wáàsí báyìí kánábà máa ń gbọ́ ni a sọ fún wọn wípé ẹ̀ ń jẹ́ kíyà yín ọmọ pọ̀ lọ́rùn ni o gbogbo owó tẹ̀ ń kó jẹ yìí àwọn ọmọ tó yẹ kí wọ́n kẹ́kọ̀ọ́ tí wọ́n di Boko Haram tí wọ́n di OPC Niger Delta militant ẹ̀yin lẹ́ ṣòfò ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin lẹ́ jẹ ìyá rẹ̀ bí kọ́ bílà bí ó ṣe sorí ibu lọ́dọ̀ ọlọ́run látara gbogbo ẹni tí bá ń pààyàn láyé òun lọ́kọ́ bẹ̀rẹ̀ corruption ìpànìyàn nínú odidi ìṣòro tí ń bẹ fọ́mọnìyàn òun ni ìbàjẹ́ tá à ń sọ yìí òun nìkan wá bí ọmọ tó pọ̀ tó jẹ́ pé tá a bá ní ká operation fún oyún okun rẹ̀ ọlọ́run lọ́mọ iye ọmọ tó le bí odidi aburú ni humanity problems ni ìṣòro tí ń ṣẹlẹ̀ sáwọn ènìyàn ni lọ́dọ̀ tẹ ní pé ẹ má balẹ̀ ọlọ́run jẹ́ báàdà ìsìláhìá lẹ́yìn ìgbà táwọn ọlọ́run ṣe kí ni o tá a ti túnlẹ̀ ṣe jàmọ́ tá a bá wò kò sí nǹkan kan tó lè fẹlẹ̀ ìkọjá pé kí ni o àwọn èèyàn ọ̀bẹ̀rù ọlọ́run wọn akẹ́kọ̀ọ́ tọlọ́run òun ni tó lè fà nínú àwọn humanity problems àwọn ìṣòro tó ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ nìyàn gangan òun ni ń tà ń pè ní godlessness àìlọ́lọ́hun ìmọ̀sẹ̀lọ́hun àwa lè pè ní ṣíríkù a lè pè ní ìbádàtúlẹ̀ àwòfàn sẹ́ẹ̀rí àwọn tí wọ́n máa ń claim jẹ́mọ́ ẹ̀jọ̀ ẹgbọ́ àárín dáadáa lásẹ̀ ń sọ pé wàláyì tó bá dàrú láyé kò ní dàrú jọ gbéra kìámà ẹ rí i pé nínú tán máa ń sọ ni wípé ẹ jẹ́ kí ètò ẹ̀kọ́ ẹ jẹ́ kọ́ wà sẹ́kúlà kọ́ mọ̀ lọ́rọ̀ ẹ̀sìn nu irọ́ la bá débẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ kò sí àdámọ́ ọmọnìyàn gangan ni pé kò sin lọ́hùn tó o bá ti á sin lọ́hùn wàá sin nǹkan mi lẹ́yìn ọlọ́hun táìsọ́ láàrin gbogbo alamọ̀ eighties ni kò ní gbàgbọ́ nú ọlọ́hun nígbà táìsọ́ láàrin wà láyé nínú àwọn tí ọgbà pọ̀ lọ́hùn bẹ̀ ni eighties ni kì í ṣe christian kì í ṣe muslim kò ní gbàgbọ́ pọ̀ lọ́hùn ọba ń bẹ wọ́n ní ṣẹlẹ̀ kan wá ṣẹlẹ̀ sí ọ ní oh god wọ́n ní ah but you claim there is no God Only ní that is slip of tongue pé ah òun ní ọ̀sọ̀ lọ́hún ẹnu òun ló ṣàṣìṣe ọ̀jẹ̀rẹ̀ àdámọ́ ọmọnìyàn fi wá pọ́lọ̀ wọn bá ń bẹ nínú ìṣòro tí ń ṣẹlẹ̀ sọmọnìyàn lágbàáyé tí ìṣòro nàìjíríà nìkan òun ni àìlọ́lọ́hún jẹ́mọ́ ẹ mẹ́jẹ̀ àtàn ìyàtọ̀ ń bẹ láàrin kéèyàn jẹ́ adherents of religion àti kéèyàn lọ́lọ́hún jẹ́mọ́ there are two different things Nigeria we are pretenders sẹ́ẹ̀rí ẹja sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ẹ̀sìn wà nínú táwọn olóṣèlú tán fi ń da nàìjíríà rú ọlọ́run sì mọ bí ó ṣe mú wọn. ẹ̀ ń fi ẹ̀sìn bojú ni gbogbo yín ẹ̀ lọ́lọ́run you are godless set of people. ṣé ẹ lọ́lọ́run lẹ́ ń lọ mú lẹ́ ń lọ débi ó gbé làǹkà lórí nẹ́ẹ̀tì lẹ́ ń lọ mú lẹ́ ní òhò nínú igbó ṣé ẹ lọ́lọ́run. mọ́sálásí ń kúnjọ jímọ̀ lóòótọ́ ṣọ́ọ̀ṣì ń kúnjọ sunday ẹ̀ lọ́lọ́run ẹ̀ lọ́lọ́run ṣé ẹ rí ṣòro òun ni kéèyàn ọmọ lọ́lọ́run kéèyàn ọmọ jẹ́ ni ọlọ́run èèyàn lè nírùngbà tí èsẹ̀ ni ọlọ́run tó jẹ́ pẹ́ ni èṣù ni èèyàn lè jẹ́ pásítọ̀ ṣèbí sáàrí náà pásítọ̀ ṣèbí kan ni wọ́n ń fà lẹ́kọ̀ọ́ tá a tún rí lọ́ọ̀yà kan tó tún láyà tó ní kán má pa ṣe Kingsley kúkú àbí kí ló kọ àbí kúkà kí ló kọ ẹ̀ tó wà náà wọn ti. èèyàn lè jẹ́ àfa àtọ̀ ń pààyàn arínú ìlú tiwa yìí náà ti ní òsì gbé àfa àtọ̀ tó gbọ́ bẹ̀ sọmọ lọ́run lọ́rùn séèyàn lọ́lọ́run kò lọ́lọ́run. ẹ má ṣe mistake èèyàn lè máa kéwú ó lè jẹ́ máàmù ó lè máa lídìí chọ́ọ̀chì ó lè máa lídìí irun kọjá pé òun gan fún rẹ̀ eléṣu olórí ibú èèyàn ni ara humanity problems ni àìlọ́lọ́run nínú tá a gbọ́dọ̀ sọ́ra fún ni in ló fi já sí pé nígbà tó lọ́n fẹ́ sọ tó torí ẹ̀dá wa gangan ó ní wà máa ń kọ̀ lápútùlì jìnnà wà lè ń sá ìlà àlè àbùdó Quran chapter fifty one verse fifty six ọlọ́run ní tí mo torí ẹ̀dá yín gan ni kẹ́ ẹ máa sinmi àṣetẹ èèyàn bá wá ń sin lọ́hùn bó ṣe yẹ kó sin lọ́hùn yóò lọ lọ́hùn ṣùgbọ́n sin lọ́hùn tá ẹ máa wò ẹ máa wò ìkan náà àwọn olóṣèlú ń lu wa lọ́yọ̀ state tí ìnìdá kọ ọwọ́ akírun jimá bíi kan jọ kan nígbà tí campaign bọ̀ ní two thousand and fifteen tó lọ ó fẹ́ bẹ̀rẹ̀ campaign ẹ mọ̀ tó ṣẹlẹ̀ jẹ́mọ̀ ó baraka kan nu jimá ó sì sálámà. jẹ́mọ̀ ẹ̀yin ọmọ wa tẹ́ ẹjọ́ mọ primary school téèyàn bá baraka kan nu jimá kí ni tí ó ṣe yóò kíra kàkan sí àwọn ọmọ wa primary mọ̀ kèé ṣe pẹ́ ni ọlọ́run ni ó fẹ́ sọ ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n sọ ọ̀rọ̀ mọ́dán rédíò program ẹ̀ lè tàn wá jẹ àti gbọ́n kódà kẹ́ ẹ Ramadan Radio Quran àti gbọ́n mọ́ ẹ̀yìn lọ́wọ́ ẹ̀ lọ́lọ́run eléṣù nìyí godlessness àìsàn ọlọ́run odidi humanity problems ni ìyẹn gan lókun tí ń da Nàìjíríà láàmú èèyàn lè jẹ́ Abdullahi èèyàn lè jẹ́ John noeli èèyàn lè jẹ́ Magnet èèyàn lè jẹ́ Michaeli ọpọlọ ok there was a program tó ṣe ní kí lóko olúyọ̀lé ń bíbá yìí ní olúyọ̀lé FM tọ́gbẹ́ kan wá náà babaláwo láti ọ̀yọ́ tí n bá ṣe mistake mo kọ́ jáde three or four years ago ẹ̀ bá kọ́ program yẹn wọ́n wá interview rẹ̀ ó lẹ́yìn muslim àti christians ó lẹ́mọ̀ bára yín jà gbogbo yín ẹ máa ṣe competition ẹ máa lẹ poster ẹ máa sponsor radio program ẹ máa lẹ́yìn lẹ́pọ̀jù àwa lápọ̀jù ó ní ẹ máa tara yín jẹ àwa ẹlẹ́bọ lápọ̀jù and he proved it ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá yín ẹ jẹ́ kí wọ́n fèsì wa tá ìbájọ́ pàdé àwọn pastors yín tí wọ́n ìbá wa gba nǹkan lọ́dọ̀ wa jẹ́mọ̀ sí bẹ́ẹ̀ rí ogun ẹ̀ nínú níwùsì èèyàn fẹ́ kọ́lé ìjọsìn wọ́n sì ń rí odidi èèyàn bíi mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún mára pílà ṣètò ọlọ́run nìyẹn. jama ok ẹ ráwọn kẹ́sìsì àwọn tíṣàsì náà tá ń bá àwọn ọmọ sọ ní sùkúù ṣéwọ náà lọ́lọ́run tíṣà tíṣà sùkúù mùsùlùmí ìwọ náà bẹ̀rù ọlọ́run eléṣù ni ọ ọmọ tí wọ́n ní ọkọ màásì tá ní ọkọ físíìsì wọ́n ní ọkọ kẹ́mí ó sì ń wo láta ọmọ ọlọ́mọ ọ̀nfọ̀ kan gbáyà kódà ìkànnbẹ́tẹ́nìkan sẹ́ndì sí mi ní wọ̀sáàbù tí mo gbé àwọn èèyàn yẹn lórí burúkú láyé yìí ọmọ tó tún jọ ọmọ primary wọ́n tún ba kárí ọmọ jẹ́ ọlọ́lọ́hún ni wàhálà ìtọ́ ọba lọ́lọ́hún tọ́lọ́hún sọ fún ọ pé orí ibú ni tọ́ ọ fẹ́ ṣe yìí o ẹsẹ̀ ni tọ́ ọ fẹ́ ṣe yìí o kọ̀ wá sí nǹkan tó lè jẹ́ solution fún ju kọ́jẹ́ pẹ́kọ̀ ẹ̀ sì tá à ń sọ yìí lọ. jẹ́mọ̀ ṣe é ráwọn tá à ń sọ ní humanity problems yìí gbogbo wa la gbọ́dọ̀ gbìyànjú kákọ́ mọ̀ wípé àwọn ìṣòro yìí kò rújú rárá ọ̀ ń bẹ nínú ìlú wa ẹlẹ́kẹrin alufakuru awilifakọ poverty òsì jẹ́mọ̀ kí mo pè òsì ara àsòrò ọmọnìyàn ni ẹ sì jẹ́ ká sọ fúnra wa lónìí ọmọnìyàn ò lé ní tí ó tó tí èkú ní tó ń sàwọn tí ń darí wá nàìjíríà nù owó tí wọn ò lè ná tán tí wọn ò fi kú ọ̀nbẹ lákàntì wọn ilé iṣẹ́ tààrọ̀ ọmọdọ́mọ wọn jẹ́ tí wọn èkú wọn ti ní tòun ti bẹ́ẹ̀ náà wọn tó ń jalè ṣé ẹ wá rí ẹja àfitàwọn yẹn lẹ̀ ká bọ́ sọ́dọ̀ tiwa náà ṣé ẹ rí òsì àtayé tó ti pẹ́ lọ́rọ̀ òsì ti ṣé ẹ wá ra àwọn tó jẹ́ ni ọlọ́run wọn rí ó sì sí problem àwa la rí sí problem anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní wọ ọlọ́run tó bá dijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama gbé mi dìde láàrin àwọn olòṣì àárín àwọn tá a ní o àwọn olòṣì ẹlòmíì ò rò pé ah, ànàbí tó ní kọ́ lọ́wọ́ gbòdì láàrin irú àwọn olòṣì ó wà lélẹ́yìí ẹ má ṣe mistake islam ò kì í ṣe ẹ̀sìn olòṣì tọ́lá lómi tó ní mentality yẹn pé nínú Islam o gbọ́dọ̀ gun jíìpù ńlá ń o lè gun gun lọ́nà àlàlì o lè kọ́ kókó a ò sì kọ́ lọ́nà àlàlì kí ló jẹ́ kánàbí sallallahu alaihi wasallam kọ́ tọrọ kọ́lọ́hún ó gbóhùn dìde láàrin àwọn olòṣì yìí àwọn olòṣì ẹjọ́ tí wọ́n jẹ̀ wájú Ọlọ́run kéré olówó ló ní wàhálà tọ́pọ̀ bí wàhálà sẹ́ẹ̀dì pé ah, wàhálà ìmọ̀kẹ́ rẹ́rìn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń kọ́rọ̀ ọjọ́ nù lù wáyé tí wọ́n bá máa ń ti ń bẹ fún wọn níwájú Ọlọ́run látàyé orí wọn ó sì ti jóná orí wọn wà á palawo bí ìsáná a iwájú ọlọ́run abdullahi ọmọ umar ọlọ́run bá ní yọ́nú sí wọ́n ní pé tọ́ba ti àyà kan bẹ́nu quran suratul mutaffifin àwọn tí màá dín òsàn wọn kù èyàn náà káwọn ti ń tajà sínú kóńgò ó ti gbàǹdì wọ́n ra petrol ó ti dósùn wọn kù wọ́n ra aṣọ ọ̀pá mẹ́wàá ọ̀pá mẹ́sàn-án bá ń bẹ̀ wọ́n repo pupa ó ti yàbẹ̀ láti inú ògò ọba àwọn ọlọ́jà náà wì ọlọ́run wá ní gbogbo àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ìbínú òun ọlọ́run kó máa bá wọn ọlọ́run wa ní aláyàzúnú láyìíká àná òun àbẹ̀wò sóun sáwọn èèyàn yìí ọmọ pé ọlọ́run ó gbé àwọn dìde ní lìyẹ́wò mìnà ọ̀dín ní ọjọ́ kan tó le ọjọ́ tó lágbára yẹ́wò mọ̀ yẹ kú mọ̀ náà sú lè rọ́bìlà alamin ọjọ́ tó ọmọ nìyẹn ó dùn síwájú ọlọ́run abúlé ìbùnú umar ọba dákú he was unconscious kí ló dé tó dákú ó ní ìṣe ní dákú yẹ́wò mọ̀ yẹ kú mọ̀ náà sú ọjọ́ tá a dùn wájú ọlọ́run ta ni mí bó mo ṣe fẹ́ dùn wájú ọlọ́run ẹni tó bá rí ibi táwọn mọ̀pò tí wọ́n ti tọ́ṣọ èèyàn rí láyé yóò mọ̀ wípé iwájú ọlọ́run máa tọ̀ ní ìwọ́rọ̀dù wa bàdàn bíi bóyá two thousand and kí ló kọ ẹ̀kọ́ nígbà wàhálà election kan kan táwọn mọ̀pò kan wá sí ìwọ́rọ̀dù wàláì mo fojú ara mi rí báyìí wọ́n na dráìfà kan ah tí ọba kúnjọ yẹn tọ́ba sì ń bẹ láyé tí mo ti ń sọ̀rọ̀ yìí o tọ́ba ní pé nínú ọjọ́ ara àwọn most memorable day rẹ̀ tí ò lè gbàgbé níjọ́ àfà wọ́n na flat báyìí ni mo tún rántí èyí tí mo ojú ara mi wítínẹ́sì lábẹ́ bíríìjì mùsùlùmù nígbà election Abiola 1993 tí àwọn mọ̀pọ̀ òde gbogbo àwọn tó dáná tí wọ́n ní ká máa fi ọwọ́ kó táyà báyìí ìjọ ni mo mọ̀ kí àsọwọ́ wa ìbí ike ló ṣe rí ọwọ́ sì ń sọ̀rọ̀ báyìí àfà ṣùgbọ́n torí báwa jọ mi kéńgbà náà wọ́n lè lu àwa tí wọ́n mọ̀ gbogbo àwọn mọ̀lú tí wọ́n kóńgbà náà tí wọ́n sá ìyà tí ọjẹ àwọn tá à ń wí mo ní ah bó o la ṣe fẹ́ dún wájú Ọlọ́run wàláyé èèyàn dún wájú mọ̀pọ̀ ó sì ń tó ara láì rí ń tó ń lé abúlé ìbùnú mẹ́rù máa dákú ni torí pé àwọn ọmọ wípé itọ́ fan táwọn èèyàn ṣe ń dín òṣùwọ̀n kù ṣẹbọ sí náà ní ká lè lówó lọ́wọ́ sẹ́ẹ̀rí òsì kìí ṣe problem problem ni pé kéèyàn má wà oògùn sòsì tó sì bá ń bẹ fún ọ má wà máa tọrọ owó Islam kórìíra ká máa tọrọ Islam kórìíra kọjá pé a máa sọ àwọn èèyàn dóúnjẹ kò sí ní tó I do tell people sẹ́ẹ̀rí nǹkan tí ọmọ ń ṣẹlẹ̀ sáwọn èèyàn ara ń tẹ́ ń bàbá débi ẹ̀kọ́ Islam ẹ̀ mọ̀ solution sẹ́ẹ̀rí ẹ̀kọ́ ti gẹ̀rìbìtà nǹkan tí ò ní tọ́lọ́run nú ara tó ṣe ni pé ó ń gbin arrogance sí wa lẹ́nu ẹ̀mí wa ń ga èèyàn kẹ́ parí nc ó parí degree ọkẹ́kọ̀ọ́ èyàn ò ní túmọ̀ kankan degree ọ̀dà o lè kọ́ máa ta pure water kì ṣe pọ́ọ̀tà kú that will be a stepping stone to another level mo mọ brọ́dà kan gbọ́ ọ̀tá ajọba ibi ẹ̀ṣọ́ ìbílẹ̀ pẹ̀sẹ̀ tí ń ta rìṣà káàdì nìyẹn nígbà tí ò ríṣẹ́ eré àwàdà ọba tó ta phone accessories eré àwàdà business ẹ̀ bá ń gbèrú lónìí tí mò ń sọ̀rọ̀ yìí sálárì tí ń san fáwọn tí ń bá iṣẹ́ lóṣù yóò fẹ́ more than one million naira ẹ máa sálárì one million thousand naira ló pẹ̀lú eléyìí ó lóun tó bá jẹ fẹkánsì òun ọkẹ òun ọyà dànù ká da fún fẹkánsì mo fẹkánsì wà òun gangan ti di ẹni tí ń gbàyàn ṣiṣẹ́ òsì ń bẹ nù ìlú yìí ṣé ẹ wá rí òsì tí ń bẹ nù ìlú yìí natural òsì tí wọ́n kírẹ́ẹ̀tì ni ní àgbáyé ìlú tó lọ ń ṣàánú rẹ̀ bíi nàìjíríà wọn ṣé ẹ ráwọn tó da òsì sínú ìlú tiwa yìí ọlọ́run mọ̀ wọ́n ó sì mọ̀ tọ́tọ́ sí wọn kò sí nǹkan tí ntẹ́yìn ọkẹ́ bèrè ni pé kí la ní nàìjíríà níta àní nìkan ni pé àlò lórí gidi ṣẹ́gbọ́n tí mo sọ yé ń sìn gbogbo nǹkan àlùmọ́ nítorí ọmọ fún yàn ló fún wa nínú ìlú yìí ó kún tọ́fà òsì fún wa sẹ́rin tọ́fà òsì fáwọn náà ọ̀pọ̀lọpọ̀ wa náà a máa ń sin tágbára wọ ọ̀ka alimoyim látijọ́ tọ́lọ́run ti dáyé tẹ́ èdò ní kò sí ní tó lè jẹ́ solution òsì jẹ̀kọ́ lọ irú ẹ̀kọ́ wo ń gbà bá débẹ̀ ẹlẹ́karùn-ún tí màá ti stop torí pé ibi tá à ń lọ́pọ̀ ká lè sọ wákàtí kan wa lò jama tẹ ẹ bá wá wò nínú ìlú wa yìí ara àsọ̀rọ̀ tọmọnìyàn ti máa ń bá rí òun ni àlùmọ́rọ̀ àìsàn mo fẹ́ sọ̀rọ̀ nípa àìsàn pẹ̀lú ìlú tiwa yìí ṣé ọlọ́pàá bá a ṣe jókòó yìí sincere ẹni tọ́ dá pé inú wa kéré o àwọn èèyàn wò pé kí mò ń sọ yìí bá a ṣe jókòó yìí ẹni tó dápé nínú wa tá a jókòó yìí kiri àwọn ọmọ ìyá wa tán rárá ìsúná Saudi Arabia wọ́n máa ń já ọ̀pọ̀lọpọ̀ wọn pẹ̀lú àwọn tẹ́sì kan tí wọ́n ò ní wọ́n ṣe ẹni tẹ́ rò pé gbogbo orí ẹ̀ ọ wà ń bẹ̀ apá rẹ̀ wà ń bẹ̀ kó ṣe tẹ́sì eléyìí kó ṣe tẹ́sì eléyìí sí òlé léyìí àáfà ó tà mọ̀ rò pé bí mo ṣe dápé lọ́kùnrin àṣemẹ náà <laughs> àṣemọ tó ní problem àìsàn ẹ wá wò ní ìsìn nílùú tiwa ẹwà màmá bàbá àtẹ̀mí ẹ̀sẹ̀ kú díẹ̀ ọlọ́mọ àfọ̀rún wọn màmá ọ̀fẹ́ lé ní one hundred kó tó di bí few months tí màmá fi kú màmá a máa roko ara ní ká máa roko ma. màmá tún ní dọjọ dọ́jọ́ ọkùnrin tí wọ́n mọ̀ sọ́tọ̀ rẹ pé nígbà tí kan nígbà tí kan ló kó lónìí téèyàn bá pé fifty forty yóò ti la hypertension jẹ òróró jẹ mu ayé wá kí ni ọmọ jẹ oúnjẹ jama àìsàn ti wà tipẹ́ tọ́jẹ́ pọ́ wà nù sòrò tí ń báwọn èèyàn fẹ́ra ṣùgbọ́n tẹ́ ẹ bá wò in tó ń fa àìsàn pọ̀pọ̀lọpọ̀ wa náà àìmọ̀kan tá a sọ ń pìlẹ̀ yẹn ni ọ̀pọ̀lọpọ̀ ń tọ́yẹ kálukú wa ọmọ jẹ nínú èso ẹwọ̀dọ̀ tí wọ́n bí ní ìsìn lásìkábọ̀ èèyàn jẹ ẹ̀bà tí ó ga kò ní jẹ fúrúùtù kankan kò sẹ́ran ń bẹ ẹran àwọn ọmọ wa ráìsì ọ̀gá báyìí ráìsì wáìtì omi ọbẹ̀ lásán kò sẹ́wà ń bẹ kò sí dòdò ń bẹ ẹ mú gbàgbé pé òsì náà ti wà nù humanity problems tí mo sọ o ẹni bí ogun ẹsẹ̀ ra wọn lọ́wọ́ àìmọ̀kan òsì ṣe kí ni o okun ó di kí ni o ó dá ìsàn corruption tí a sọ níjó oníhun àti godlessness òun náà ṣe kí ni o okun lọ́wọ́ àwọn olórí tó yẹ wọn ó kéta fétò ẹ̀kọ́ wọn ò kéta fún àwọn tó yẹ ká kéta fétò ìlera wọn ò kéta fún àwọn tó yẹ ká kéta fétò òbí ó ṣe dá iná òsì náà lù àárọ̀ mi gidi mu ẹ wá láwọn èèyàn ò ní ṣàìsàn ẹ wo bí ogun ẹ ṣe connect ara wọn márùn tí mo fẹ́ focus nìyẹn Islamic education and antidote to humanity problems. jama tá a bá wá sọ̀rọ̀ pé ẹ̀kọ́ Islam ẹ má jà ṣe mistake ṣe é rí tá a bá ń sọ̀rọ̀ ẹ̀kọ́ gangan kò sí ní ti ń jẹ́ ẹ̀kọ́ kọjá Islam Islam fúnra ẹ̀ gan kí ni o ẹ̀kọ́ ni ẹ wo bọ́lá ọ̀sẹ̀ gbé Islam kalẹ̀ fọ́múlà ọ̀ràn Islam. Islam tí n bá dé chọ́ọ̀chì lónìí tí n bá dé chọ́ọ̀chì rí àjọsìn lọ́wọ́ àbá níjọsìn lọ́wọ́ tí n bá ti wò pé wọ́n pàtẹ́wọ́ àwọn alátẹ̀wọ́ lélẹ́yìí àwọn eléyìí máa ń sọ pé ní àfọwẹ́ èmi náà ṣe tí n bá rí i páwọn oníjó ni pé bọ́ọ̀ bá lè jó ti àjọ tọ́ ọ bá dé mọ́sálásí lónìí ọmọ fatia ọmọ kúlúwà láwùjọ tó fi le ọmọ sùnánà bíi àlẹ́ àsì ọmọ sùnánà bíi àlẹ́ àlá ọmọ àtá ìyá tó àṣírí rèé ó ṣe kíni o yóò tù ú. torí pé ìsìláàmù gan fún rẹ̀ ẹ̀sìn kíni o ẹ̀sìn ẹ̀kọ́ àwọn Yorùbá wọn stọ́dì mùsùlùmí wọn ni pé kékeré ni ìmọ̀lẹ́ táwọn máa mọ̀ ń jọ yẹn mùsùlùmí nù ló ti kọ́ mọ̀ ẹ̀ ní kíni wàá sọ ẹ̀sìn àwọn tí ọmọ wí tó bá fẹ́ jẹun tó bá fẹ́ mumi ẹ wo ìkànnù àwọn muslim school nìbàdàn yìí kírísítẹ́nì kan mọ́mọ ẹ̀wà bẹ́ẹ̀ ọmọ lo táàmù kan ó di second term ọmọ ọmọ rẹ̀ kú wọ́n ní kí ló dé ó lẹ̀ ti fẹ́ báyìí ọmọ mi jẹ́ tó di prayer before gbogbo àwọn ẹlẹ́rìí tán wọ́n mọ gbogbo àwọn àdúrà wọn prayer before eating listen wọ́n sọ lórí prayer before sleeping n táwọn nǹkan sùkúù nù ó nípa ọmọ mi ti ń ka kéwúlé ah mo ní ọwọ́ akẹ́kọ̀ọ́ pé sùkúù yín standard ṣùgbọ́n ẹ kéwúlẹ̀ ń bá mi hà Mama, ẹwẹ ẹ̀rí nóòtì ẹ̀ ní ọ̀nkọ̀wé náà ẹ̀yìn ní ọ̀kọ̀wé àlẹ́ máa dọ́mọ yìí tábà ti fẹ́ kọ́ wọn kẹ́hún náà àjọ ń kọ́ wọn ni ọ̀yà mọ́ mi ẹ̀ po O ti lo fọmọlá kíni o fọmọlá dọ́ọ̀jì ẹ̀ nu pé èmi ní ìjẹ́mọ̀ kó bí rẹ́ àbí fọ́ yìí tí wọ́n rẹ́ sìn ẹ̀ fati àbí fọ́ sọ̀ láàtì ẹ̀ tó bá ń kọ́ tọ́ba tún yánà ìjà àbí fọ́ kínní kan ọmọ tó máa tó ń ṣe ó túmọ̀ sí pé tóun ṣe yé àwa ní nǹkan sọpọlọ tiwa táwọn ọmọ tiwa bọ̀ ń bá àdìsúkú tiwọn tán fowó tiwa dàdà mẹ́wàá. jẹ́mọ̀ súrà tọ́lọ́ ń kọ́ sọ̀kalẹ̀ fànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam táàfin mọ̀ pé Islam ẹ̀sìn ẹ̀kọ́ ni súrà ẹ̀kọ́ gangan ni ikra bismi rabbika alladhi khalaqa khalaqal insana min alaqa ikra wa rabbukal akram alladhi allama bil qalam allama al insana ma lam ya'lam jama sẹ́ẹ̀rí súrà yẹn ó tó kọ phd thesis àyà márùn tó lọ ń kọ́ sọ̀kalẹ̀ ń bẹ̀ téèyàn analyse ẹ̀ ẹ máa wo nígbà lọ́fẹ́ bẹ̀rẹ̀ ikra ríjì èèyàn ò lè jó nímọ̀ láyé láìka nǹkan ṣe é rí pírọ́blẹ́mù ta ni gbogbo àwọn tajà pírọ́pà ìtọ́sí náà mọ̀ ń bọ̀ wá sọ́dọ̀ tiwa láìpẹ́ yìí a yìí sílì káwọn ọmọ wa ó lè máa ka nǹkan sí wọn lẹ́mìí àwọn ọmọ àsìn láàyè wù wọn ò ka nǹkan kan mọ́ jẹ́mọ́ mò ń sọ fún kan náà àwọn ọmọ aláìbẹ̀ pé nǹkan ti sẹ̀yìn ọmọ àsìkò yìí ọ̀pọ̀lọpọ̀ òbí náà tó wá bayé ọmọ jẹ́ pẹ̀lú àwọn fóònù wọ̀sáàpù twitter togo telegram instagram tọ́yẹ́pẹ̀ làwọn ọmọ wọn fẹ́ kọ́ ayẹ́kì because becos before b àti four ẹ̀rin ní táwọn ọmọ ń kọ ní ìsìn nìyẹn nígbà tí mi fẹ́ ṣe jambu mo máa ń ka ìwé tó lé ní one hundred pages pàdé nígbà tí wọ́n fẹ́ ṣe ọ̀fìlọrin àwọn táwọn fẹ́ ṣe ọ̀fìlọrin mo ti rí bí abẹ́ ẹnìkan nu wọ́n tòsí mo máa ń ka ìwé tó lé ní seventy pages lójúmọ́ ó fà tọ́já sí wípé mọ́ọ̀sì àwọn tí mo kà látìgbà náà ọ ń bẹ lórí mi dídẹ́ tí máa bẹ̀rẹ̀ sí lẹ́jọ́ ẹ̀ nídìí kí n máa wá tí a kì í máa sọ fún ọ pé lọ́wọ́ tí a báyìí Alikman University tó wà nílọrin Alikman University ọ fà tọ́já pé dọ̀là wọn mọ̀ mí bẹ́ẹ̀ library wọn yìí tún tí n bá lọ ti university ọ̀bìnrin ìtùlọ́lù tà Alikman University ìtàn fi train wa nu ọ fà tọ́já pé nǹkan kíkà yẹn ó kó ń tọ́já kí máa wá ọ máa pọ̀ sí i ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀ka nǹkan ọmọ mi ìgan tọ́jú ọmọ fìdí ẹ̀kọ́ ká ó lè nímọ̀ láì ka nǹkan ọlọ́run ìkra ìwà ànábì máa ka gbogbo tó bá ti wà kíká ebù tó o bá ní sèpà ká oríwèé kan tọ́jú ọmọ kìíní ká sáwọn kàkàkù kan tí ó jọ ya nìkan ni ọmọ ká sincerely téèyàn bá ń ka nǹkan ọ̀pọ̀lọpọ̀ tó mọ̀ wàláì yóò mọ̀ clear sí ọ ìkànnà ọmọ yàtọ̀ ṣe é sí ọmọ ìwé kan wá ń gbà yẹn water road ni how Europe underdeveloped Africa tẹ́ ẹ bá ka ìwé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ níra nǹkan táwọn èèbò ń ṣe mọ́ ẹ ẹ̀ tì wọ́n ṣe báwọn èèbò là ń celebrate ní ìsìn tá a bá ṣe anything ìlú èèbò ìlú èèbò àwọn náà sọ wá di wọ́n wà nínú àwọn tó sọ wá di bá a dé dà yìí àwọn olórí wa náà ta ní ọ̀fẹ́ jẹ́ nu wọn wọ́n kọ̀ dé ìlú èèbò èèbò ọlọ́run ṣe wọ́n lóore tó wà náà kí ló ṣe fún èèbò tí ò ṣe fún wa ẹ lọ kàwé yẹn water road ni tẹ́ ẹ bá kà ẹ ẹ̀ tì gbogbo àwọn European kìíní yẹn how Europe underdeveloped Africa ìwé yẹn ò sí circulation wọ́n ní màá tọkọ ọkọ tí ìgbàgbàgbé bóyá wọ́n bóyá bóyá wọ́n pa gan ni toro expose a lot of things nínú ìwé yẹn èmi ẹ ṣe student history ẹnìkan ẹ kàwé ẹ ra àwọn nǹkan kan bẹ ẹ̀yin tẹ́ ẹ má báwọn èèyàn sọ̀rọ̀ tọ́ ọ bá ka ìwé water road nìyẹn how Europe underdeveloped Africa ọmọ wípé àwọn wàhálà kan ti ṣẹlẹ̀ rí alimoyim ọlọ́ọ̀ni ikra ìwà ànábì asalam àti gbogbo mùsùlùmí ayé àti gbogbo èèyàn ẹ máa kà ẹ wá máa wo ibi tá a ti á ní pírọ́blẹ́mù Nàìjíríà àwa ní káwọn ọmọ máa kàwé kán máa kàwé àwa ayọ̀tọ̀ lọ́hùn kú o àṣẹ gbogbo ń tẹ́ kà ẹ bá di professor ẹ di doctor ẹ di engineer ẹ di accountant ẹ di medical doctor ẹ di pharmacist ẹ di ntẹ́rí ẹ jẹ́ tẹ́ ẹ bá ti yọ nọmba two bísmì rọ̀bíkà lẹ́bí kọlàkọ̀ àtijọ́ tọ́lọ́hún kú òun ìwé wa kọjá ìwé lálùbáríkà nàìjíríà àṣẹ gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ kà nù ìwé láyé bísmì rọ̀bíkà pẹ̀lú ọkọ̀ ọlọ́run tó dá yín ni gbogbo òwe tẹ́ ẹ bá kà tọ́sọ yín dọ̀tọ̀ ọlọ́run torí pé ẹ kàwé tán làwọn ìyàwó yín wá dẹni tí ò lò jáàbù mọ́ tán sírí wèrè lẹ̀ ìwé burúkú lẹ kà yóò tì ìwọ́nu jáàna mọ́. gbogbo òwe wèrè tẹ́ ẹ wá kà ọwọ́ afẹ́ jẹ ráìsì ọfẹ́ jẹ jọlọ́ọ̀fù ẹyin dòdò wà ń bẹ̀ ọwọ́ afọwọ́ ọ̀tún mú ráìsì ọfọwọ́ òsì mú ọ̀nlọ kọ́tlẹ́rì ìwọ ọlọ́kọ̀ kàwé fámìlì ọ̀tún bu mẹ́mẹ́ ọ̀nfọwọ́ òsì mú ẹran ìwé burúkú lọ́kà yẹn ikra bísí rọ̀bì kàlẹ́dí kọlàkọ̀ o kọ́ ọlọ́run ọba rẹ̀ ọ́ dà ọkọ̀ ẹ̀kọ́ tó jẹun ò ní o òsì jẹun ìsìláàmù ẹ̀kọ́ ìsìláàmù ni ọkọ̀ lélẹ̀ yìí. jẹ́mọ̀ àtijọ́tọ̀ ọlọ́run kó òun ẹ̀kọ́ lónìí ibi àti kọ́ ní pírọ́blẹ́mù nìyẹn. ṣé ẹ wá rà wọn tí wọ́n ń agitate wípé ẹ̀kọ́ ṣùgbì secular sincerely hypocrite ni wọ́n èèyàn burúkú ni wọ́n olùbá nǹkan jẹ́ ni wọ́n tá a bá ní parọ́ tara wa jẹ ètò ẹ̀kọ́ tá à ń kọ́ nàìjíríà yìí ètò ẹ̀kọ́ kírísẹ́nì ni ẹlẹ́mìí mo sọ bẹ́ẹ̀. ẹ jẹ́ sòtọ́rọ̀ fúnra wa nígbà tí èyí bá ṣe bọ́lọ̀ tó sàánú wa lónìí ṣèbí lásán ní gbogbo ẹ̀yin pọ̀fẹ́tọ̀ tẹ ẹjọ́ pé tẹ̀ ń dá sùkú mùsùlùmí lẹ̀ ẹ̀ mọ́ ń tẹ̀sí fáwọn ọmọ ni. ìgbà tẹ́mi lọ sùkú ṣèbí ogbó wa máa wo ṣèbí ogbó alámọ bàbá wa ti ń bẹ lọ́run ká bọ̀wọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ẹ wá sọ pé sẹ́kúlà ni ṣé sẹ́kúlà ni kí ìjọba rẹ dé sáyà kùránì lèyùn ṣèbẹ́sẹ̀ bíbélì ni ìfẹ́ ti ẹni káṣe láyé bọ́n ṣe ní kíni ọ̀run dárí ẹ̀ṣẹ̀ wa jìn wá wọ́n ti ayé ní ìsìn dárí ìgbésẹ̀ wa jìn wá nígbà táwọn yẹn bẹ́ẹ̀ sọ pé Jésù ti kẹ́sẹ̀ ẹ̀yìn lọ ẹ̀lẹ́sẹ̀ wọ́n wá ní dárí ìgbésẹ̀ jẹ̀mọ́ sẹ́yìn lè yí kúra ní ìbáwọn godlessness ẹ ti yọtọ̀ lọ́hùn kóònù ẹ̀kọ́ ẹ̀kọ́ òní lálùbáríkà ìkra bísmẹ̀rọ̀ bíkà lẹ́dí kọlàkọ̀ a ní ká yọtọ̀ lọ́hùn kóònù ẹ̀kọ́ máa wo àwọn ọmọ wọn skẹ́ẹ̀tì wèrè even àwọn skul tó jẹ́ pé wọ́n tó jẹ́ sukuu mùsùlùmí tán lọ small small hijab ládùúgbò tiwa ní muslim wọ́n sì gbàgbà skul wà ń bẹ̀ ìfẹ́lódò wà ń bẹ̀ sùmùrà wà ń bẹ̀ àìmọye àwọn ọmọ ẹni mo máa ń correct fúnra mi wọ́n ti mọ̀ mí ládùúgbò tí mi bá jókòó tó fẹ́ jẹun báyìí sáàmù wọ̀ kan ọmọ òwúwọ̀ dáwé àwọn ni ẹ wá sọ pé sẹ́kùlà sẹ́kù lórí ibú wo ṣé mùsùlùmí ni máa wọ skẹ́ẹ̀tì wèrè tí ẹni káwọn ọmọ wò ẹ máa tara ẹ ikra bísímì rọ̀bíkà lẹ́dí kọlákọ̀ ẹ láwọn ọmọ ọmọ sí rí ilẹ̀ àwa mùsùlùmí wọn sọ pé ah even sukuu ìjọba à ń san tax àwọn proprietors lójókòó yìí bí ní wá fi wá secondary school one thirty thousand ní lọ́dọọdún bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ sì san ẹ̀ register àwọn ọmọ yín fẹ́ exam ẹ gba business premises ẹ gba developmental levy ẹ gba payi ṣe báwa náà ń sanwó jama àwa ni ẹjẹ àwọn ọmọ ẹlò jáàbù ẹjẹ mú ọ̀sán àwọn kan wọn wá fẹ́ gan mọ́ná wọn ní wípé àwọn ọmọ àwọn náà mọ̀ wọ aṣọ kí kọ rẹ̀ wá a ní wàhálà kò sí wàhálà ẹ jẹ́ kí tó bá jẹ́ pé ó rọ̀ wọ́n lọ́rùn aṣọ tẹ́ ìwọ̀ nílé ìjáàbù ti di part and parcel of our our girl our daughters. sáwọn ọmọ tí yìí máa ń wọ aṣọ akọrin káàkiri tọmọ tí wọ́n bá ń lọ ọjà yọ wọ̀ jáàbù tọ́ bá ń lọ sílé kéwù yọ wọ̀ jáàbù bá a ránṣẹ́ ládùúgbò ẹ jẹ́ wẹ́ntì ọ̀p ẹ jẹ́ kọkùnrin ọ̀ tàtọ̀rìn kóbìnrin ọ̀ tàtọ̀rìn káwọ ẹni la wà. jẹ́mọ̀ máa wo àwọn ọmọ tiwa ẹ jẹ́ kẹ́lò jáàbù ẹ wá ní tí ìlànà christianity jọmọ ẹjẹ kan wọ wa kí la sọ tí lànà olóògbò níjọ ẹjẹ kan wọ wa ẹjẹ awẹ tí ọkọ súnmọ́ gbogbo wa. Ọ̀yọ́ state náà sincerely àti àchífù tẹjẹ sòtọ ọ̀rọ̀ fún yín àwọn mọjẹmọ àwọn klọọsì kan tó fi kún ìjáàbù Ọ̀yọ́ state náà à ń bọ̀ wá bẹ́ẹ̀ gbogbo pa àwọn sukuu commissionary school ẹ sẹntansi sẹnkamọlò jáàbù èmi wà nú àwọn tó takò sẹntansi sẹntansi owó owó tà ń sanwó àwọn owó tẹ fi ń sanwó àwọn teachers àbòsí nìyẹn náà gbogbo sùkúù tó yẹ pé muslim girls kìí ṣe missionary school àwọn ọmọ ń lò jáàbù àwọn tó ń sírílẹ̀ ń sírílẹ̀ ẹ ṣe amófin wèrè wá pé ọmọ ọ̀gbọ́dọ̀ lò jáàbù st anne kọ́ lò jáàbù ní st lucy à ń bọ̀ wá bẹ́ẹ̀ kámọ̀ pa àti àchífù tán ẹ tún àmọ́ ẹ wo irú jáàbù táwa ń sọ yìí náà small cape ọmọ òlè lórí ẹwà sùkúù tèmi máa lé lọlé ó lò small cape kan tí ó sì gbá yàrá àṣọ pọ̀ ń bọ̀ wá sùkúù mi àbọ̀wọ̀ skẹ́ẹ̀tì wèrè kẹ́yìn àwọn òbí ti mọ̀ ibùdó ìwé tá à ń sọ yìí náà is an achievement ni pé èyí tí wọ́n fi mọ̀ sírílẹ̀ kán tiẹ̀ wá bíi skáàfù kan lérí ikra bísí rọ̀bíkà lẹ́bí kọ́lákọ̀ kọ́lákọ̀ ìnsánà mẹ́ni àlà dé parí ẹ wá wáyà kejì ọlọ́run wá sọ̀rọ̀ nípa sáyẹ́nsì nínú táwọn ọ̀tá islam rò páwọn làwọn dìtẹ́kítì ẹ̀ lónìí òun lọ̀rọ̀ sáyẹ́nsì ọlọ́run wá sọ nípa ọ̀rọ̀ reproduction bó o lòun ọlọ́run ṣe ṣẹ̀dá èèyàn gan àṣetá ń sọ̀rọ̀ ọmọ torí àwọn èèyàn kan irú ẹ̀ ló kó bá wa láyé ẹjọ́ ṣùgbọ́n lọ́wọ́ sàwọn àfáà lẹ́sàn-án rẹ̀ wọ́n fi protect ẹ̀sìn àwọn èèyàn ni tán ní káwọn èèyàn mọ̀ lọ sùkúù nígbà yẹn nígbà wọn di páwọn èèyàn di Rachel tí wọ́n di David tí Dáúdà àti David tí Rashidi sí kí ni o Rachel tẹ́ ẹ bá wò ó gbogbo ẹ̀kọ́ tó bá ti já sí wípé kèé ṣe magic kèé ṣe idán kèé ṣe ọfọ̀ ẹ̀kọ́ ni knowledge ni Islam faramọ́ tí ò sì ní sọ ọ́ dolórí ibú lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá ní àsára ń tọ́lọ̀ ọba gan ṣe òun ni pọ́lọ́run ló dá yín látara kíni o látara àtọ̀ tátọ̀ wá di bá ṣe ẹran bí àdìs ibn Mas'ud ṣe ṣàlàyé ẹ̀ tí ọ̀sà sì kò ẹ wá jẹ́ ká débi tá à ń lọ báyìí tá a bá wá ń sọ̀rọ̀ ẹ̀kọ́ Islamic education àwọn àáfàá láwọn features kan bẹ tá a gbọ́dọ̀ ṣàkíyèsí ibẹ̀ yẹn màá yí yẹn máa ń tó ní pẹ̀láwà tá a jẹ́ olùdálé ẹ̀kọ́ sílẹ̀ alákọ̀ọ́kọ́ nínú tá a gbọ́dọ̀ ṣàkíyèsí tá a bá sọ wípé ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni nínú tá a gbọ́dọ̀ jàmọ́ ẹ̀jẹ̀ jẹ́ ká ṣàkíyèsí àwọn kókó tí mo fẹ́ sọ yìí torí àwọn ibi tá a ti ní problems gan nìyẹn kò jẹ́ ká mú ìyàtọ̀ láàrin tí ń tẹ̀kọ́ Islam àti tí ń tẹ̀kọ́ Islam ó jẹ́ káwọn kan ọmọ claim pé àwọn làwọn ni ẹ̀kọ́ whereas gbogbo ẹ̀kọ́ inú Islam ló ti wá lẹ́yìn tó bá ti yàtọ̀ sí mọ́ tọ́já sí pé bọ́yà ń pidán àbọ̀já sí wípé à ń sin òòṣà èyí èéṣe èéṣe mọ̀ só ti yé ní ìyapọ̀ ọlọ́run òun lélẹ́yìn nínú nǹkan alákọ̀ọ́kọ́ tá a gbọ́dọ̀ ṣe àkíyèsí nínú ẹ̀kọ́ tí yóò jẹ́ ẹ̀kọ́ ọ̀tọ̀lọ́run nínú ẹ̀kọ́ tí yóò jẹ́ ẹ̀kọ́ Islam àáfàá ní ká kọ́ ṣàkíyèsí nǹkan alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ sọ yìí òun gangan ni kí ni o òun ni kí ló máa jẹ́ almuallim awilimurobi ta ni olùkọ́ tí yóò kọ́ àwọn ọmọ yẹn ẹ̀yin proprietors lẹ́wà ń bì orí tiwa mo ti fẹ́ bẹ̀rẹ̀ tèmi náà jẹ́ kan nù yín ṣé ẹ rí gbogbo wa ẹ mọ̀ jà ṣe jàǹbá fáwọn ọmọ tán wálé ìwé wa irú olùkọ́ wo la fẹ́ gbà we need to be conscious of that ṣé ẹ rí gbà míì gan èèyàn a máa lọ ṣèwádìí ṣé ẹ pé yọ́sà submit CV ilé ibi tó ń gbé sùkúù tó ti kú o bọ́yọ́ fọ́mọ mẹ́ta lóyún sùkúù tó ti kú o ẹ̀yin wá àgbàsọ́dọ̀ tí márùn-ún ni ó fún lóyún bẹ́ẹ̀ yẹn ti ẹ̀ tó láwọn ọmọ tán tó pupa dáadáa àwọn ọmọ tán rúburúbu ọmọ bíi ṣe máa ṣe a gbọ́dọ̀ ṣàkọ́kọ́ ta ni mùrọ́ bí wàlìmọ̀ alim ta lẹni tó fẹ́ bá ní kọ́ mọ́ tẹ́kọ̀ọ́ yẹn ó fi jẹ́kọ̀ọ́ tí ò ní takòtọ́ lọ ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ jẹ́mọ̀ mo rò mi lọ ẹlẹ́kejì alimọ̀kọ́rọ̀ awìlì minhaju dìrọ́sí kí ni curriculum syllabus tí wọ́n fi kọ́ mọ́ sẹ́wárí ní setup school tiwa ní nàìjíríà ìjọba ti ṣe léyìn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ n ta ṣe ní a need islamic education náà. No nígbà tẹ́ ẹ bá ti gbolùkọ́ tó jẹ́ pòun náà ọmọ nípa ẹ̀sìn àwọn topics kan ń bẹ nínú tíjọba gbé fún wa tó yẹ káwọ ọmọ ṣàlàyé ẹ̀ jẹ́mọ́ ẹ̀ farabalẹ̀ o ẹ wo kí mú social studies as a case study fúnra mi fúnra mi mò ń wo tẹ́sùkù kan jẹ́ onímọ̀ ni ah wo bí táwọn èèyàn yìí ti hàn wá léèmọ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ sẹ́yìn pé ẹ̀yin tẹ́ ń kọ́ sáà sọ́ọ̀dì tí mò sọ yẹ̀yìn o polygamy wà ń bẹ tá má sọ̀rọ̀ marriage àwọn obìnrin náà pọ̀ ń bí ibùn tó yẹ dórí omi tọ́jẹ́lẹ̀ àgàn ọ̀pọ̀lọpọ̀ obìnrin fẹ́ gbọ́ polygamy wọ́n fẹ́ kọjá ìyàwó kan Yorùbá sì ni wa Yorùbá tó máa fẹ́ kọjá mẹ́rin ṣẹ̀rí àní ẹ̀mọ́jẹ́ ọkọjá mẹ́rin wọ́n wá ń káwọn ọmọ ní ọ̀rọ̀ marriage type of marriage monogamy marriage kìíní kan marriage Islamic marriage kìíní kan marriage nígbà wọn sọ̀rọ̀ polygamy advantages disadvantages what's advantages ibi díẹ̀ ọwọ́ akó disadvantages ìwà tó pọ̀ eh, it leads to kìíní kan it causes hatred it gives. ah, ah nígbà tíṣà jẹ́kọ̀rí ọ pé òótọ́ ọ̀bà kọ́mọ ní èso eléyìí ní sùkúù tèmi yá a ṣàlàyé pé àwọn tó kọ kínní ìwọ wá sọ advantages tó pọ̀ tó wà ń bẹ inú ìjà tẹ́kọ̀ọ́bì lọ́ba kọrú tọ́píìkì àfà àwọn ọmọ dáràn àwọn ọmọ ṣe kí ni o tọ́rọ̀ òun náà ti ní tiẹ̀ tó fẹ́ sọ tẹ́lẹ̀ yọ gbàgbé ìsìláàmù ní táwọn gẹ̀rìbì gbélé lọ́lọ́ òun náà ṣe kí ni o ní ó gbé fáwọn ọmọ ẹ wà rọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ àwọn náà wà délé ọmọ mi ọ̀lọ́mọ bú ẹ̀ tán fẹ́ lè yá rẹ̀ tàbí kọ́ mọ bú ìyálé yẹ ẹ̀ tán fẹ́ kọ́ ṣẹlẹ̀ náà nìyẹn tàbí kọjọ ọmọ burúkú sí dádì ẹ pé dádì mi wà láì tí tó burú fún mọ́mì mi ò bẹ́ẹ̀ ṣe fẹ́ yàwó lé wọn yẹn o ẹ fi yún un lẹ̀ tán bá ń sọ̀rọ̀ àwọn festivals àwọn eégún àwọn ọdún lẹ́yìn ìgbà tí wọ́n ti mọ̀ pé ọdún iléyà àti túnú àwẹ̀ lọ́dún Islam ṣùgbọ́n torí pé wọ́n lè bi wọ́n nínú ẹ̀gzáàmù kán mọ̀ fẹ́ẹ́lì so orí nóòtì tó ọkọ̀ fún wọn nípa egungun festival ọkẹ̀kọ́ bíi láì méjì mẹ́ta ọ̀wà fẹnu ṣàlàyé ọ̀wà fúnra rẹ̀ ọ̀wà ju bọ́ǹbù lukẹ́ni o ọdún eégún pé wọ́n kẹ́ni akọyin ni o sọ láwọn tí máa ṣe eégún they are uh, they are polytheists eh, they are pagans eh, they will not enter paradise they are ó ti sọ bẹ́ẹ̀ fún ó ti ju bọ́ǹbù. wọ́n akọ idu ní fitir this is our festival. jẹ́mọ̀ ìwọ tó jẹ́ pé tíṣà tó lọ gbà fún rẹ̀ gan òun gan ní fáírọ́ọ̀sì kí lọ́ọ́ fẹ́ kó ṣe ń sùkú rẹ̀ ó sì nípa ọ̀fẹ́ fáwọn ọmọ ní islamic education táwọn ọmọ fúnra wọn gan ti ní interest nínú christmas tán ní tírẹ̀sì nínú Easter tán ní tírẹ̀sì nínú ọdún egúngún tí wọn ò nífẹ̀ẹ́ túnú àwẹ̀ àtiléyá torí pé ntakọ̀ wọn ń sùkú rẹ̀ ní wípé kíni o different kíní kan festival wọ́n dẹ̀ pọ́n àwọn ọdún egúngún lé àwọn ará ilé ọ̀wà ilé ará oko ọ̀wà lé ará ọjọ́ ọ̀wà kíní kan ọjọ́ káwọn mú ní tírẹ̀sì nínú ẹ̀ jẹ́mọ́ àgbọ́dọ̀ sọ ṣe àwọn sílábọ̀sì tán gbélé alọ́wọ́ yìí àwọn èyí tá a bá rí pọ́ takotọ́ lọ́ǹtànà bíi kí láàmú ṣe jẹ́mọ́ àmọ́ àtúnṣe nǹkan fẹ́ ká káwọn ọmọ ń bẹ̀ àwọn wàá ṣe àtúnṣe rẹ̀ tó fi jẹ́ pé àwọn ọmọ gangan fúnra wọn wọn ò ṣe kí ni o wọn ó ti gbọ́ nǹkan tó yẹ kí wọ́n gbọ́yé níbẹ̀ àwa tá a jóbi alójúṣe tọ́pọ̀ tá a ṣe tó fi já sí pé ètò ẹ̀kọ́ Islam yóò jẹ́ solution sáwọn ìṣòro tá a ti sọ àti míì tá a lè sọ alákọ̀ọ́kọ́ gbogbo àwa tá a kọ́ jẹ́ òbí ẹ jẹ́ ká ṣàkíyèsí àwọn kókó bíi mẹ́ta sí márùn-ún tí mo fẹ́ sọ yìí ọ̀fà tó jẹ́ pé àwọn òbí ìtànà àtàwọn òbí ìtòní wọ́n yàtọ̀ síra wọn àwọn òbí ìtànà ọmọ wọn wọn lánìyàn pé yọ ọ̀yà dáadáa lọ́jọ́ iwájú wọ́n dẹ̀ ṣe gbogbo wàhálà Imam Ahmad bona ambali rahimahullah sẹ́ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ sí bàbá rẹ̀ kún kékeré ìyá rẹ̀ wá lọ ta gbogbo góòlù tó ní ni ló fi spọ́nṣọ̀ Imam Ahmad bona ambali jẹ́mọ̀ sẹ́ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ sí Imam Ahmad bona ambali ó di àáfàá gbogbo ayé lónìí wọ́n nígbà tó wá wà láyé àwọn èèyàn ní kọ́ mari ó lóun ọ̀fẹ́ mari Imam Ahmadu ẹ ti tó mari àáfà ńlá nìyí àwọn obìnrin náà pọ̀ nǹkan àánú tí mari ìgbà tí ìyá rẹ̀ tó kú òun ló tó mari ó lẹ́rù ń ba òun pé tóun bá fẹ́ yàwó kọ́mọ̀ lọ ní clashes kan pẹ̀lú ìyá òun kóun ọmọ sórí bú látara yóò òun tọ́rọ̀ mọ tí ìyá rẹ̀ ṣe lórí ẹ̀kọ́ ẹ̀ a rí i dákẹ́ bàbá wọn náà ó ní nǹkan ṣe lórí ẹ̀kọ́ wọn ṣé ẹ ráwa tá a kọ́jọ́ bí ojúṣe wa alákọ̀ọ́kọ́ lórí gbogbo àwọn ẹ̀ka òkè kúlùkùn rọ́ọ̀in wà kúlùkùn mọ̀sùlùm àrọ̀ ìyá ti àwọn ọmọ yìí kákọ́ mọ̀ pọ̀ lọ́wọ́ bó bí wa nípa ètò ẹ̀kọ́ wọn ká pé àmọ́ náà ni kákọ́ wọn lẹ́kọ̀ọ́ àmọ́ náà ni kán lẹ́kọ̀ọ́ tí wọn ò bá ti lẹ́kọ̀ọ́ ọlọ́mọdé ọmọ òsínú Boko Haram mọ́jọ sí àwọn one million boys tó ń da ìgboro rú mọ́jọ wà náà àwọn OPC àbáwọn Niger Delta militants ọmọ tẹ́ ẹ̀ bá kọ́ lẹ́kọ̀ọ́ àbáwọn ètí ń gba gáràjì mọ́tò òkì náà tí ọmọ fagbó mo ti bá kan wọ mọ́tò darí lé ní ìtọ́jẹ́ pé gbogbo ẹnu ẹ̀ ní rùn nínú àwẹ̀ mùsùlùmí náà sì ni ẹlẹ́ẹ̀kejì ni ànàfàkọ́ọ̀tì ètò ìnáwó lórí ẹ̀kọ́ àwọn ọmọ jàmọ́ ètò kí la pé o nínáwó lórí ẹ̀kọ́ àwọn ọmọ sẹ́ẹ̀rí gbogbo tá à ń sọ yìí àwa mùsùlùmí owó wa iná fi ń develop Christian schools a ti ráwọn tó ti kọ research lórí ẹ̀ tọba tí wọ́n gan bá ní interest inú ẹ̀ kẹ̀ Christian school bíi twenty ìbàdàn yìí kọ́ ọ lọ gẹ́ẹ̀tì data yìí ọmọ tí wọ́n ní mélòó ló jẹ́ Christians mélòó ló jẹ́ Muslims èló ni wọ́n ń san bẹ́ẹ̀ èlò sì náà fáwọn tíṣà dẹ nínú tíṣà wọn mùsùlùmí tó wà ń bẹ ó kéré ìwọ̀nba tó wà ń bẹ bẹ́ẹ̀ mẹ́ta mẹ́rin ló wà ń bẹ wọ́n fẹ́ sọ wọn di Christian ká tó lọ́dún méjì mẹ́ta ń bẹ so ti yé wá wo iye owó tiwa tí ń lọ ọ̀dọ̀ tiwọn wo iye tiwọn tí ń jáde sọ́dọ̀ tiwa wá wo àwọn sùkúù tiwa ọmọ mélòó ló wà ń bẹ èlò láǹsán ń bẹ ìwọ gangan mọ̀ pé kí ni ọ̀pọ̀lọpọ̀ wa la owó tiwa náà fi ń dìvẹ́lọ́pù àwọn sùkúù wọn mùsùlùmí ọ̀tún wá fọmọ sùkúù mùsùlùmí yóò mọ̀ jẹun lówó ń bẹ ẹ rí ẹlòmí ọmọ ní economic recession ní economic recession àwọn ah, èèyàn kì í ṣe pé èèyàn ń lo aburú sí ìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí gan láyìn ẹ̀rọ sí sùkúù mùsùlùmí yóò ní bá wàhálà ẹ kẹ́kọ̀ọ́ pé à ń lọ sí iléyà nílé wa o a ní ọmọ kọ̀lé a fọ́pin bó ti sọ pé wọn sanwó tí yín pọ̀ bóta ẹ̀kọ́ta òfin lọ sí kíni òfin ọfẹ́ lọ sí iléyà nílé rẹ̀ a ní ọmọ sí iléyà nílé rẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ lónìí ẹ tó rẹ lómi ẹ mọ bìrì ẹ kọ̀ pé ọmọ wọn kan fẹ́ ṣe wàlímọ̀ kùránì wọn pa màálù méjì lẹ́yìn tẹ́ ẹ lẹ́ẹ̀ lówó lọ ẹ sì pa màálù méjì fún wàlímọ̀ a ní ẹ mọ̀ sí wàlímọ̀ kùránì tọ́da lẹ́fẹ́ ṣe ṣùgbọ́n ṣé wàlímọ̀ pàtàkì ju ẹ̀kọ́ ọmọ yín lọ ẹlòmíì ò tẹ̀ sọ ẹ ẹ má lé ọmọ wọn ṣe ti gbọ́ ẹ mà fẹ́ mi owó tẹ́lẹ̀ story no ṣé tí wọn náà bá gba teacher tó ní ẹ̀yin staff ẹ mà fẹ́ mi owó tẹ́lẹ̀ mo ti ṣẹlẹ̀ ìmọ̀ iye léèwé so ti yẹn nítorí pé kí ni o wọn èyí jẹ́ èèyàn lówó tó ń ti bẹ́ẹ̀ ó tún padà mọ́ tíṣà ní wípé tíṣà tó bá gbọ́ pé fẹ́kánsì kan tó jáde owó bẹ̀ tún láta díẹ̀ ó rí tí ó tún change sí ìfi ní ìsìn jẹ́mọ́ àwa tá a jóbi gbọ́dọ̀ káwọn ilé ẹ̀kọ́ ìlọ́wọ́ pẹ̀lú ká san tó yẹ ká san ẹ tún wá fi owó tó yẹ ká san lẹ̀ ó yẹ ká tún láwọn tàbàrù àt jẹ́mọ́ kí mo pé o tabaruhat àti ráwọn òbí kan tí wọ́n ṣe ọlọ́run dẹ́fà àlùbáríkà sí fáwọn ọ̀sẹ̀mí ayé ọmọ wọn ó lè ó pé sùkúù ìṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni wọ́n fẹ́ kọ́ hostel máa kọ́ yàrá mẹ́ta fún yín bẹ́ẹ̀ ṣe báwọn èèyàn ok nígbà tó bá sanjọ́ lọ́ọ̀nchì library ẹ̀ ní Ogun State sáwọn èèyàn wa kọ́ lọ lọ́rùn àwọn kọ́nà owó wọn kọ́ Ọbásanjọ́ fi kọ́ library ni àwọn ọmọ tí ń ṣe kánífà ládùúgbò ṣe bẹ́ẹ̀ ń fún ọ lówó yàtọ̀ sówó school fees gan kí wọ́n gan kẹ̀ tó rò pé wàhálà ìsùnkú yìí wọ́n nídìí nǹkan báyìí ṣe bá ti ráwọn sùkúrù tẹ́ pé àwọn òbí wọn sì wò pé ẹni di mọ́tò wọn ò sì ní jẹ́ kẹ́ tó nílé ìwé ọmọ wọn ò sì dáwó láàrin ara wọn wọn ò sì lọ ra mọ́tò gidi fúnlé ẹ̀kọ́ wọ́n lè rò wípé ah kí ni wọ́n tán kọ́ lọ yìí ah nẹ́sẹ̀ ṣàkó lè gba àwọn ọmọ mọ́ pé wọ́n kẹ́ ń tarò ní pé àdúgbò ayé ṣètò kan á yà ní five million ẹ máa san díẹ̀ díẹ̀ láàrin ọdún márùn só ti yé ó lè ronú bẹ́ẹ̀ fúnlé ẹ̀kọ́ mùsùlùmí ṣùgbọ́n kọ́lọ́ parí sí pé kí ni ìbá bàjẹ́ kí lọ́kàn mi ó bàjẹ́ àtúká ni a gbọ́dọ̀ láníyàn pé táwọn ilé ẹ̀kọ́ ìbá ń sẹ́mi ẹ̀yin ọmọ orí táwọn ilé ẹ̀kọ́ yìí ń ṣe ládùúgbò wa ní muslim ilé ẹ̀kọ́ kírísítẹ́nì kan bẹ́ẹ̀ ìfẹ́ dáàbò ó ti tú lónìí tí mò ń sọ̀rọ̀ ilé ẹ̀kọ́ mùsùlùmí ló tú ńlọ ọlọ́run sábà bí àti tú nígbà táwọn ilé ẹ̀kọ́ níbàdàn yóò mi tí ì fẹ́ mọ àdúgbò tí ilé ẹ̀kọ́ mùsùlùmí tó dàbí àdúgbò wa muslim ìyìn tí ì mọ̀ bàdàn ìyìn tí ì fẹ́ mọ̀ mọ̀kọ́ di pọ́ ọmọ wọn kú bẹ́yà bíi twenty seven ńgbọ̀ ya ó twenty two ọ̀ya eighteen ńgbọ̀ ya <laughs> ọba parẹ́ mọ̀kọ́já mẹ́jẹ òní ìbò ní kí àwọn kan ló tún lò níbo ní àmọ́ ṣá aláhu àwọn ọ̀bẹ náà kì í kó ní nǹkan otu ṣùgbọ́n problem ni pé ńgbà táwọn èèyàn wa ò rí tiwa wọ́n mọ̀ ọmọ lọ sí kíni o ọ̀dọ̀ ńgbà wa rí ah, ilé ẹ̀kọ́ mùsùlùmí wa ẹ̀yin òbí gbọ́dọ̀ kúnlé ẹ̀kọ́ yẹn lọ́wọ́ kọ́mọ́ kù tẹ́ ẹ̀ bá ti kún lọ́wọ́ tọ́ bí ele kú ẹmọ tí ọmọ ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yín tẹ̀ ń sọ ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sáwà tá a jókòó àtàwọn mùsùlùmí mi wọ́n padà dá látẹ̀wọ́ wọ́n dẹni tí wọ́n máa kọrin wọ́n dá sẹ́wó ilé ẹ̀kọ́ kírísẹ́nì kan bẹ́ẹ̀ bàdàn ọmọ kan náà àwọn ọmọléèké wa ibẹ̀ ló ti ló ti kẹ́kọ̀ọ́ last three or four years end of year party bọ́ sínú Ramadan gbogbo mùsùlùmí kò sí ìtọ́gbà àwẹ̀ àwọn ọmọ secondary school wọn gba àwẹ̀ ọ̀gá ẹ gbọ́dọ̀ you kind of kìnìkan you know you display today and you know we have exhibition we have kìnìkan presentation and you no be able you no be agile you will not be active you will not be physically fit you will not be bambatically kìnìkan ọmọ tó bẹ́ẹ̀ ṣe o sọmọ tó gbà àwẹ̀ ó ní ọmọ kan dèdè ní wọn ẹ àmọ̀ wo nínú àwọn tó ti bàlágà wọ́n sagbásaga àwọn náà gbọ́dọ̀ àwọn sùkúù mùsùlùmí kan náà ṣe dìdìrín o ẹ fẹ́ sagbásaga wèrè ọmọ tó ń lo ìjáàbù ẹ wá ní ó sí gbá yàlẹ̀ irú agbásaga wèrè wo nu ẹ sì lẹ́ ga èṣù lẹ́ ń gbé ga yẹn náà gbogbo àwọn tó jẹ́ mùsùlùmí wọ́n sì rí ilẹ̀ wọ́n wá rọ́ọ́lẹ̀ òfin wèrè kan báyìí tẹwàá ẹ mọ̀ gbogbo àyà wọn gèlè tè ń bẹ̀ wọ́n sagbásaga irú agbásaga wo nu agbásaga tó ní kọ́ mọ́ ó òwò lẹ̀ àbí wọ́n ṣe Christmas karo àwọn ọmọ owó tí wọ́n fi lọ ṣe karo ọmọ tí ó bá san ó ṣe ó ṣe wọn ó sì mọ owó school fees a gbọ́dọ̀ ṣọ́ra nínú rẹ̀ òun ni alikitiro heart a gbọ́dọ̀ máa ní àwọn suggestions tá a máa fáwọn ilé ẹ̀kọ́ yìí àtàwọn tó ń darí ẹ̀ sẹ́rẹ́ lomi ń tiẹ̀ ọwọ́ after destructive criticism bí mo ṣe ń sọ̀rọ̀ I criticize a lot I'm a critic but I criticize constructively kí ni mo fẹ́ achieve wípé kí n wo nǹkan no that's not part of my achievement bẹ́ẹ̀ kí ni pé nǹkan kan ọ̀dà ní seventy percent mo wa criticize ó di kíni o eighty have achieved with what ten percent. so tó wá rí àníyàn rẹ tún gbọdọ̀ ṣe pàtàkì ẹlòmíì ọ̀la nìyàn dáadáa ó fẹ́ criticize àníyàn kalẹ̀ lóhun náà sọ̀rọ̀ òun náà nímọ̀ òun náà wà ń bẹ̀ ọlọ́run ní kún ọ lọ́wọ́ lórí ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jóbi ẹ gbọ́dọ̀ lè criticize ilé ẹ̀kọ́ mùsùlùmí constructively ẹ gbọ́dọ̀ lè fún wọn nímọ̀ràn gbogbo nǹkan yẹn ní máa jẹ́ kí ilé ẹ̀kọ́ dáa sí i Ah, ilé ẹ̀kọ́ yìn látijọ́ yìí ó yẹ kẹ́ ẹ ti máa lo whiteboard marker kọ́ mọ̀tẹ́ pé sọ́ọ̀kì náà lẹ́ẹ̀mọ́ ló gbogbo gbà nígbà tẹ́mi bẹ̀rẹ̀ sùkúl tèmi sọ́ọ̀kì la kọ́ ń lò lòbí kan bá wà pé sọ́ọ̀kì ẹ̀yin náà orí gbogbo àwọn ọmọ bóyá bá sọ̀rọ̀ sí bó ṣe dọ̀tí ẹ̀yin náà àwọn tíṣà yín mo ní ìwọ ọlọ́ máka wọn sọ́ọ̀kì rọrùn rárá sọ́ọ̀kì one five tẹ́ ra rọ́ọ̀fù odidi táàmù kan ẹ̀tọ́ ní ṣe kí ni o ẹ ní ìlò tán máka láàrin ọ̀sẹ̀ èyàn lè lo máka five thousand ó dẹ̀ lè bí bọ́ọ̀dù yín bá ṣe pọ̀ tó ní ìwọ ọlọ́ máka sincerely

aṣọ táwọn ọmọ yín ìtàn wọ̀ ó ti fò sókè ju o ìbàdá akẹ́ẹ̀jẹ́ ọlọ́ọ̀lẹ̀ díẹ̀ o ìbàdá o èyàn kọ́ rò pé ah tó bá tún lọlẹ̀ sáwọn ọkùnrin sọ pé Boko Haram ní abáyé sáwọn ọkùnrin sọ pé afẹ́ sáwọn ọmọ di kíní kankan kan báyìí. àwọn òbí òun mọ̀ràn wa ó lè jẹ́ lórí end of year party wọ́n mọ̀ràn ó lè jẹ́ lórí excursion ibi ayẹ̀bá ah, sí ilẹ̀ excursion lọ sí ibi báyìí o àwọn ọmọ sukùl kan lọ bẹ̀ wọ́n kẹ́kọ̀ọ́ gidi ń bẹ̀ o ẹ mọ̀ fáwọn ilé ẹ̀kọ́ ìnímọ̀ràn ìmọ̀ràn tí ọ̀jẹ̀ kan máa lò òkè kèé sí ìmọ̀ràn tí ọ̀jẹ̀ kan ṣubú bákan náà àwa tá a jòbí nínú nǹkan táwa náà gbọ́dọ̀ máa ṣe ni wípé àwọn ọmọ wa gan ṣe rọ́pọ̀lọpọ̀ òbí ní pírọ́blẹ́mù kan wọ́n rò pé sùkú màjíìkì là ń ṣe ń bẹ̀ pé ẹkẹ̀ mọ́mọdé sùkú báyìí gbogbo ìṣẹ̀mí ayé ọmọ sùkú nìkan ni ó ṣe no it's a, it's a fallacy àwọn ọmọ tí wọ́n kí súrì ń sùkú tó bá jẹ́ pé ọmọ dago mẹ́rin wọ́n kí ásírì ń sùkú wọ́n délé mọ́gíríbì ẹ̀tàn jẹnẹrétọ̀ ẹ fídíò ní mọ́gíríbì ẹ wo fídíò ní ṣáì ọmọ rẹ òkè mẹ́fẹ̀ẹ́ òkè ṣáì ṣé ń tọ́sẹ̀lẹ̀ ní ọ̀tàpọ̀ tán kan sùkú ọmọ lò jáàbù lọ sùkú ẹrí sí yúnífọ́ọ̀mù oníkọlọ́bọ̀ ra ata lọ́ọ̀kan oníkọmọ ó sírí ilẹ̀ lọ pé ah, mọ̀ fẹ́ lọ jáàbù kò sáré lọ sáré lọ jèrè ṣèbí nǹkan kan sùkú ló ti ju pẹtrólù yẹn ọ̀dọ̀ ju bọ́ǹbù lù dànù wọ́n fọ́ ọmọ lọ́sọ̀ ẹ̀mẹ́ǹtì ní sùkú ó rò pé wo hmm, sáré bá ń ṣe kínní bàbá dọ̀la ẹ̀gbọ́n rẹ̀ ọmọ bọ́ ọ ṣe ọmọ tó yẹ kó ronú kò lè dánú rò gbogbo ìṣẹ̀mí ayé ẹ̀ wọ́n bá rò ní bóòlù sì fẹ́ lọ síwájú torí àsìkò àwa tá a jólùkọ́ gbogbo ẹ̀yin tá àwa tá a jólùkọ́ tá à ń káwọn ọmọ láwọn ilé ẹ̀kọ́ kọ́kọ́ mọ̀ wípé bọ́ ọba ṣe ṣe nǹkan oní nǹkan ló ṣe tara rẹ̀ tọ́lọ́ bá gbélé ìwé kalẹ̀ fún wọn náà lọ́la ó súnmọ́ pẹ́jẹ́ àwọn tí ó bàjẹ́ lọ́lọ́run ó kù tí ọ. alákọ̀ọ́kọ́ ni pé gbogbo wa kákọ́rí àtẹ̀dírísù àmánà kíkọ́ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ àmánà ni olùkọ́ mi ó ti wà ní àdéhùn aago méje àbọ̀ ó lè dé ní eight thirty sincerely salary tó ń gba àlùbáríkà díẹ̀ oko àlùbáríkà wákàtí kan tó fi pẹ́ wọn lọ́wọ́ yọ kú o ó lè béèrè pé ẹ́yìn sùkúù náà láàmú close ní four tí n bá di five nǹkan ó di five ṣé tí mò ń sọ yìí ọ ọgbà láadá lórí ẹ ìwọ ọlẹsẹ lọ́dọ̀ Ọlọ́run ò níyàtọ̀ ọjẹ lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n táwọn ní tó lè kó báwọ lọ́dọ̀ Ọlọ́run là ń sọ fún ọ tó o bá ti ń ṣe kìyànà lórí ṣùrùt mọ́jẹ̀mú tẹ́ gbé kalẹ̀ bákan náà kọ́ńtẹ́ǹtì ń tọ́ yẹ kọ́ ọkọ́ mọ́ a ṣe kìtìmánù lẹ́yìn ìwọ tó ọba jẹ́ tíṣà tó nǹkan ẹwà náà bí wà mọ́sà sálà àwọn sàbẹ́ ní gbogbo nǹkan lọ́kọ̀ wọn hátàlì xìrọ́à tẹ́ ẹ dórí pa afẹ́ wọ tọ́lẹ́ẹ̀tì ànábì tó kọ́ wọn ní tí wọ́n ṣe tó ọba fẹ́ kọ́ tọ́píìkì kan gbogbo ntọ́ ọba rí kó relevant pẹ̀lú ntáwọn ọmọ ní bùkátà sí tí wọ́n ẹ̀ ṣàṣeyọrí láyé nínú ẹ̀gzáàmù tìjọba tí wọ́n ṣe tí wọ́n ẹ̀ ṣàṣeyọrí lọ́run ọgbọ́dọ̀ kọ́ wọn ìyẹn lọ́fà tọ́já sí pé gbogbo ẹni tó bá jólùkọ́ ó rí skíìmù wọ́n ní kọ́kọ́ wọn ní meaning of microphone types of microphone composition of microphone advantages of microphone disadvantages of microphone wọ́n jẹ́ bí àbí subtopics márùn ọmọ mẹ́rin ń bẹ ọmọ ẹyọ kan ọwọ́ akọ nóòtì lórí mẹ́rin ọfẹ ẹyọ kan lẹ̀ ó ti ṣe kìyàánà ó ti ṣe jàǹbá all escalate ẹ̀ sáwọn other teachers ṣe eré lomi sincerely i don't know àwọn tá a jọ ṣẹ́rí mo ti ráwọn kan níbi tẹ́lẹ̀ so orí kéèyàn wá arrogant èmi wà láì english teacher mo máa ń dà láwọn pé ṣé èbó yìí tún correct desert pé mi náà gbé èbó wọn bá tèmi tí n bá rí pé lè ọjọ́ mú sáyẹ́nsì sáyẹ́nsì àbúrò ní eléyìí sọ lọ́nu sáyẹ́nsì a máa benefit lára ara wa bẹ́ẹ̀ teacher mi wà arrogant ó wà pompous kò fẹ́ bí àwọn èèyàn ní tí ọmọ ká má rò pé olódo ni olódo ni ọsọ ojúlódo lọgbà tíṣà èso olódo ṣùgbọ́n ọmọ gbogbo nǹkan tán ètò ń sọ lọ́hùn bẹ́ẹ̀ ṣe èso olódo ètò ń ṣe kí ni o èso ọlọ́hùn ọmọ gbogbo nǹkan tán àwọn tó ọba rí pé wọ́n tó mọ̀ jù ọ lọ tó lọ bá wọn ẹlòmíì ọmọ máa fara pamọ́ gbogbo tó yẹ kọ́ káwọn ọmọ wa máa wo irú ẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀kẹ̀ tán ń ṣe lọ́yìn ọ̀ṣẹlẹ̀ ń bì kan tọ́já sí pé kí ni o just a subtopic tó yẹ káwọn ọmọ tán káwọn ọmọ ọ̀dẹ̀ jáde nínú exam jẹ́mọ́ sọ̀n kó ti ṣe kìyànà fáwọn ọmọ yẹn ohun tó bá jẹ́ olùkọ́ ohun tó bá yẹ kọ́ káwọn ọmọ yẹn yọ èyí tí ò bá mọ̀ yóò wà tún ṣèwádìí then ayé ti táyé íńtánẹ́ẹ̀tì gan ní ìsìn tíṣà tó bá já sí pé ní ìsìn àwọn fóònù tanásọ́bẹ̀ náà ló sì tún ń lò sincere lọ́yẹ kọ́ wá sẹ́mi ẹ̀gbọ́n tí mo sọ yé irú tí sàmbóyá kọ́ fẹ́ máa ṣe bí kọ́ máa ṣe bí àgbẹ̀ àbí kọ́ máa tàbí àbí richard card bóò ló ṣe jẹ́ tíṣà tó ní wáyé internet enabled tó ò ní lè mọ kí ni lọ lágbàáyé o ò ní lè ṣe research lórí fíìdì rẹ o sì ní tíṣà ní ọ́ even kálọ́sì bá ní ibi ayélujára ọ̀rọ̀ àwọn fóònù ó rí àwọn sẹ́kọ̀ọ́ àndí oní ten thousand fifty thousand pé ọmọ fi browse tó ọmọ ti ń lọ èèyàn gbọ́dọ̀ máa upgrade knowledge ẹ̀ ọ gbọ́dọ̀ máa update ìmọ̀ rẹ tó fi já sí pé ẹ máa wò ní ìsìn nọ́ọ̀tì two thousand and two lèèyàn tó ń kọ́ mọ́tò seventeen irú tíṣà wà lélẹ́yìn o nǹkan change a gbọ́dọ̀ ṣàkíyèsí àárín yẹn náà nínú tọ́kàn wà nìyẹn ní ìparí torí gbogbo wákàtí kan tí wọ́n fún mi ó kù ṣẹ́jú méjì sí mẹ́ta níbí. àwa ń sọ̀rọ̀ Islamic education bó o ní ó ṣe wá jẹ́ oògùn fún àwọn àṣòro tí ń ṣẹlẹ̀ sọ́mọnìyàn òun ni ẹ jẹ́ n fi parí ẹ̀ báyìí ẹ rí i pé tá a gbogbo ẹ̀kọ́ táwọn ọmọ kọ́ jiná ń bẹ̀ alimahara expertise àwọn ọmọ yẹn jiná nínú ẹ̀kọ́ tá a kọ́ sound ẹ máa wọlé òsèjẹ́ solution o wọ́n ní tọlọ́hún lára wọ́n ń kírun wọ́n ń gbáwẹ̀ kìí sọmọ tí máa ń jó káàkiri kìí sọmọ tí máa ń jó pàlóńgò kìí sọmọ gawúre o tó ti yé irú ọmọ yẹn àwọn ni wọ́n máa darí ìlú bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tírú wọn bá padà ń gbapò lọ́wọ́ gbogbo àwọn eléyìí tí ń lọ múlẹ̀ nínú igbó yìí tírú wọn ń gbapò lọ́wọ́ àwọn apààyàn sókà tírú wọn ń gbapò lọ́wọ́ àwọn eléyìí tọ́jà wípé kí ni o tí wọ́n tí wọ́n ní tán ní asset ọ̀tọ̀ ní tán declare tírú wọn bá ń papọ̀ lọ́wọ́ àwọn tó jẹ òṣìṣẹ́ ìjọba lówó tí wọn ọ̀sánwó tówó sì ń bẹ tí wọ́n ń parọ́ recession tíyà ọ̀jẹ̀ àwọn nu fámìlì wọn táwọn òṣìṣẹ́ ìjọba last year wọ́n fi ìbànújẹ́ sí Ramadan wọ́n fi ìbànújẹ́ sí iléyà wọ́n tó ìbànújẹ́ sí Ramadan lọ́dún yìí tẹ́ẹ̀dẹ́ ń sọ pé kò sówó ń lù tẹ́yìn ń fò bí ìgbà téèyàn ń lọ Ìbàdàn sẹ́kọ̀ọ́ tí gbogbo àwọn fámìlì ti yín ń gbádùn tírú wọn lọ́rú àwọn eléyìí àsìbọ́yá o gómìnà ìlú don't be surprised ẹlòmíràn ọmọ ẹgbà sílámù tẹ́ ẹ bá ra àwọn tí ń darí wa níbi iṣẹ́ ẹni ọlọ́run ni wọ́n wọ́n sì jìnnà ìyẹn já kọ̀kọ́ nínú ọ̀nà tí ọgbà jẹ́ solution ọ̀nà ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà tí ọgbà jẹ́ solution òun ni pẹ̀lú àwọn ọmọ tá a kọ́ yìí tá a fi tọ́lọ́run rè wọ́n tá a kọ́ wọn ní tọ́lọ́run ọ̀rọ̀ ń tá a sọ pé ń ṣẹlẹ̀ láwùjọ ò ní í ṣẹlẹ̀ torí ibikíbi táwọn bá ti wà ìbàjẹ́ ò ráyè ń bẹ ibi tí wọ́n bá ti wà wọ́n máa jà fún tọ́lọ́run nígbà wàhálà ajá àbùtọ̀ kọlọ láyé lamadésínà láyé lamadésínà kúngbà lamadésínà lọ́rùn tán bá bí nínú tí ò lè gbàgbé lọ́dọ̀ ọlọ́run ìjábọ̀ yọ sí ti wà ń bẹ sùkúù kan bàdàn mi ìfẹ́ dákọ ẹ̀ bet léríà ọ̀nà iwájú máa dùn lárọ́ bí lọ wájú òun ni sùkúù yẹn wà bí wàhálà ajá àbùgbà náà ṣe pọ̀ tó sùkúù yẹn principal àwọn mùsùlùmí gidi ni òun ò tiẹ̀ fáwọn ẹ̀ máa lò jáàbù yín ẹ máa lò ó mo wà náà tó lọ skul yẹn àwọn ọmọ yẹn sì ń lò for more than one two three years kán tó gbé kẹfẹ́rí ti sàkán débẹ̀ ọba fẹ́ máa dá wàhálà alẹ́ tó ọba sọ́ra rẹ wo ọbẹ̀ bọ́ọ̀lù fa wàhálà ó rí wàhálà o gbogbo wàhálà tó ṣẹlẹ̀ táwọn sùkúù kan wàhálà ìsùkúù yẹn gbogbo ẹ̀kẹ́ lọ peacefully principal yẹn ti pa àwọn tó jẹ́ teachers ọ̀rọ̀ ẹ̀sìn máa ń la kọ̀sọ́kọ̀ ṣe bẹ́ẹ̀ pé wáyá torí pé òun jẹ́ mùsùlùmí ni ó gbé wá lọ́nà pé tí wàhálà bá ṣẹlẹ̀ ní ìsìn tán bá fún wa ní kwérì tán bá gbàṣẹ́ lọ́wọ́ gbogbo wa tí kì í irọ́ sì ni o ìsìláàmù ti ń bẹ lára ẹni yẹn súnmọ́ àwọn àjọ kan nínú ìlú yìí tọ́jẹ́ pé òun ní ẹ̀sìn dáadáa ọwọ́ analyse ẹ̀ fáwọn tọ́jẹ́ teachers ẹ̀ pé ẹ mọ̀ ìnáwó kan tó bá lò jáàbù o tọmọ bá pẹ́ dé ẹ̀nà ó lò jáàbù kò lò jáàbù ọpẹ́ ẹ̀ dénú ọmọ bá sẹ̀ sófin sùkú ẹ̀nà ó lò jáàbù ṣùgbọ́n ẹ torí pé irú wọn ṣe kí ni o wọn ní tọ́lọ́ ni ìyẹn jẹ́lẹ́kejì ẹlẹ́kẹta ọ̀nà tí ẹ̀kọ́ ìsìláàmù tó já sí pé òun ni ó gbà láti já pé ni ó jẹ́ ojútùú sáwọn ìṣòro tọmọnìyàn ní gbogbo orú àwọn ọmọ tí wọ́n bá gbarú ẹ̀kọ́ yìí gbogbo orú àwọn ọmọ tí wọ́n bá ní ẹ̀kọ́ yìí family set up wọn wọ́n níyàwó wọ́n bímọ àwọn náà máa pọ̀ sí i tó bá padà yá irú wọn ní ọ̀pọ̀ láwùjọ èèyàn búlọ́pọ̀ nàìjíríà ẹ mẹ́jọ àtàrà wọn jẹ àwọn èèyàn bíi evans ẹmọ evans tó yẹ pé kidnapper tí ọmọ gba two hundred million three eighty million àwọn owó ńláńlá téèyàn ọ̀gbọ́n rí lọ́wọ́ kó kidnap èèyàn tó bá ti di páwọn èèyàn bíi evans tán bá ń kúrò lórílẹ̀ tó jẹ́ páwọn èèyàn bíi àwọn ọmọ táwa train òun lọ́wọ́ à ń bẹ̀ àwọn èèyàn bíi clifford orji tí wọ́n bá ń kúrò ń bẹ̀ àwọn èèyàn bíi jama soka tí wọ́n bá ń kúrò ń bẹ̀ àwọn ọmọ wa ni ó take control á wà á rí i pé gbogbo àwọn facet of life nínú òlu wa àti rí tọ́lọ́wọ́n bá ń bẹ̀ ẹ wà àwọn ọlọ́pàá lápẹ̀rẹ̀ ń sìn nínú abala tó jẹ́ kó nídìí complete ọba in fact ọ̀rọ̀ àwọn ọlọ́pàá burú lu ìpupọ̀ kí ló fà ní wípé nígbà kan jẹ́ ọ̀sẹ̀ time ìjọba nàìjíríà mo lọ fún tàbí ìyẹn ní kaduna wọ́n fẹ́ gba àwọn tó jẹ́ imams àtàwọn pastors àwọn ọlọ́pàá wọ́n gbà wọ́n gbà yẹn wọ́n gbà wọ́n bá ṣùgbọ́n nígbà tẹ́ ẹ bá fi èèyàn rẹ kan sáàrin èèyàn one thousand Test, mọ̀ páwọn jẹ̀mú òní ìbọn tán lè fìbọn fọ́ ọ lórí òní sọ́ra ìjọba gan mọ̀ páwọn ọlọ́pàá corrupt kéèsì kan bẹ láìpẹ́ tó yẹ pé kan náà àmọ̀ ìyàwó andu ẹni tí èso lè wọ́n torí kan fẹ́ fi gbowó lọ́wọ́ àwọn èèyàn kan wọ́n sì lù bẹ́ẹ̀ sọ pé wọ́n ló ṣe nǹkan báyìí tó ọ̀bá sọ bí àwọn afa ntẹ ẹni ẹsìn ti àlóhùn òṣè wọ́n tó lù ṣe léṣe tó bá jẹ́ pẹ́rú àwọn ọmọ táwa kọ́ àwọn náà di ọlọ́pàá tí èso àwọn lọ́ọ̀yà bí àwọn lọ́ọ̀yà àwọn ẹwọ́rúwa lọ́ọ̀yà ayọ̀ sàlámì ẹ̀mí tó ṣẹ̀ṣẹ̀ ayọ̀ sàlámì Kwara State tọ́jẹ́ wọn yọ kó ń bẹ́ ọ yẹ kó yẹ yín ìjà bẹ́ẹ̀ nírú àwọn ọmọ báwọn táwọn nírú àwọn bíi Sanusi Lamido ní Central Bank of Nigeria tọ́jẹ́ kó lè dìfẹ́ǹdì kíni o ọ̀rọ̀ Jaiz Bank àtàwọn nǹkan míì tó rí fàásì ẹ̀ pé owó ọ̀rọ̀ tán máa ń já lórí ATM wa tọ́jẹ́ pé nta báńkì pé kámọ́ wulẹ̀ já mọ́ wọn ọ̀já kí ló kù ń bẹ̀ wọ́n tọ́jà padà sixty five naira tẹ́ bá ti withdraw lẹ́yìn ẹ̀mẹ́ta wọ́n máa já tí wọn ọ̀bà já kò sí nǹkan kan tó ṣe wọ́n torí páwọn tó wà ń bẹ̀ àwọn tí ọ̀lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni tọ́wẹ́ páwọn ọmọ ọlọ́ba wà ní gbogbo fẹ́sẹ̀tì àwọn náà wà ní sọ́jà àwọn náà wà níjọba àwọn náà wà níbi ètò ẹ̀kọ́ àwọn náà wà níbi ètò ìṣúná ìjọ náà nílùú ọ̀dà subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk